والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في سورة الأعراف الآية في الآية التاسعة والخمسين وما بعدها أعوذ بالله من الشيطان الرجيم لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون إن الله اللهم بان صفوا يقول النبي نوح عليه السلام قال أني داج داج أتينا نوح سيعوين يعني ìgbà tó sì dọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ó jíṣẹ́ ọlọ́run fún wọn báyìí pé ya qawmi i'budu Allah. ẹ̀yin ẹ̀yà mi ẹ máa sin ọlọ́run ọba lónìí kan o ẹ máa sin ọlọ́run ọba lónìí kan ma lakum min ilahin ghayru torí kẹ́ ò ní ọlọ́run mi tó tọ́ láti fòdodo jọ́sìn fún tó yàtọ̀ sí Allah inni akhafu alaykum adhaba yawmin adhim dájúdájú ẹ̀rú. ìyà ọjọ́ ńlá ń bà mí fún yín ẹ̀rù ìyà ọjọ́ ńlá ń bà mí fún yín. qala al-mala'u min qawmihi àwọn abẹnugan nínú àwọn èèyàn rẹ̀ àwọn èèyàn jankan-jankan nínú àwọn èèyàn Nuha wọ́n dá Nuha lóhùn wọ́n ní inna lanaraka fi dhalalin mubin dájúdájú. Dájú. rírí táwọn ọ ìrí ẹni tí ń bẹnu àánú tó fojú hàn ni o ẹni tó nù tí àánú rẹ̀ fojú hàn bẹ́ẹ̀ ni riri tá à ń rí ha ìwọ náà lọ́wọ́ àwọn apẹta ní síkìnì qala ya qawmi laysa bi dalalati ẹlẹ́yìn ẹ̀yàn mi o kò sánù lọ́rọ̀ tèmi èmi ìsẹ́ni tó nù. walakinni rasulun min rabbil alamin ṣùgbọ́n èmi tẹ́ rí o ìránṣẹ́ kan ni mo jẹ́ láti ọ̀dọ̀ olúwa gbogbo àgbáńlá yìí uballighukum risalati rabbi níṣẹ́ lọ́lọ́run rán mi láti wá jẹ́ àwọn iṣẹ́ rẹ̀ fún yín níṣẹ́ lọ́lọ́run rán mi láti wá jẹ́ àwọn iṣẹ́ rẹ̀ fún yín wa ansahu lakum kí n sì máa ṣe ìkìlọ̀ fún yín.

baba ńlá wa nabi adam alayhi salam ní ìbẹ̀rẹ̀ súra yìí gẹ́gẹ́ bí ìṣẹ̀dá rẹ̀ ti ṣe jẹ́ àti irú ìyapa tó ṣẹlẹ̀ láàrin adam alayhi salam àti iblis tọkọ láti tẹ̀lé àṣẹ ọlọ́run eléyìí tọ́lọ́run ọba fi pa ike kó forí balẹ̀ fún baba ńlá wa adam alayhi salam ní ìbámu pẹ̀lú bá màlàíkà ti ṣe gbọ́ táwọn gbà ṣùgbọ́n tí àṣetọ́ni tó fà kíkọ́rí látàrí ìlara kìí ta lọ́kọ̀ láti forí balẹ̀ fún Adam alayhi salam kàkà kọ́gbọ́kọ́gbà ó tún pìtàní lórí pọ́ńdà òun ga ju Adam alayhi salam lọ báwo lẹni tí ọ̀dà yóò sì wá forí balẹ̀ fẹ́ni tí ọ̀dà tó báwo lẹni tó yóò sì forí balẹ̀ fẹ́ni tí ọ̀ga tó ọlọ́run ti fún wa rò ó síwájú gẹ́gẹ́ bó ti ṣe ṣẹ́bi ṣépè fún iblis tó sì lé kúrò nínú àlìjánnà ní báyìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó tún wá fẹ́ fún wa nírò nípa àwọn mìíràn nínú àwọn anábì ọlọ́run aleyhim salatu wa ẹ̀kọ́ ń bẹ nínú tàn ayé àwọn anábì ọlọ́run nítorí kéèyàn tara rẹ̀ ó sì làákàyè. yóò tara rẹ̀ yóò kọ́ ọgbọn kún ọgbọn yóò tara yóò ní ìmọ̀ kún ìmọ̀ ní òye kún òye yóò tara mọ kí ni táwọn anábì Ọlọ́run kí ni wọ́n pàdé lọ́dọ̀ àwọn èèyàn wọn ní ìgbà tí wọ́n jíṣẹ́ Ọlọ́run fún wọn àti pé ti ṣe ṣe sí ìwà àwọn èèyàn èyí tó ṣe pé wọ́n fi kọ́ ntọ́lọ́run fi rán àwọn anábì tí wọ́n sì tàbọ̀ bó làwọn anábì ṣe pàdé wọn tí wọ́n ṣe sùúrù fún wa ni àbí wọ́n bara jẹ́ báwo ni èso owó gan ni sùúrù náà padà so fáwọn anábì Ọlọ́run torí káwọn náà àtẹni tí ń pèpè lọ sí díẹ̀ sí Ọlọ́run àtẹni tí wọ́n máa pẹrù tiẹ̀ náà ká lè tara rẹ̀ kẹ́kọ̀ọ́. bí ẹni tí ń pèpè lọ sí ẹ̀sìn Ọlọ́run sùúrù dọ́wọ́ wọn àmúmára dọ́wọ́ wọn àfaradà dọ́wọ́ wọn àfojúfòdà dọ́wọ́ wọn nítorí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ adájú kan kò ní síndì à ń pè lọ sí ìdìtọlọ ẹni tó ń pè náà tàwọn ẹni ìṣáájú kò fi kọ́gbọ́n mọ̀ pé ọmọ ń nínú àwọn ẹni tí. ọlọ́run ọba ń rán àwọn aránṣẹ́ sí ẹni tó ṣe pọ́pọ́kọ́ gbà títí ẹ padà já sórí ibu tí ìparun bá láyé bì tọ́lọ́run ọba pa wọ́n rùn oníkálukú náà sì máa fẹ́ ìparun ọmọ sí òun kọ́ máa sọ ọmọ òun kọ́ máa ìyàwó òun torí èèyàn gbọ́rọ̀ èèyàn tara àtàwọn rí àwọn èèyàn tó ṣe pé àwọn gbọ́rọ̀ sáwọn anábì lẹ́nu wọ́n tẹ̀lé lànà wọn wọ́n ṣoríire ìyẹn náà fẹ́ tẹ̀lé ti anabi muhammed sallallahu alayhi wa sallam kéèyàn lè bá a ṣoríire. àwọn anabi tọ́lá wọn bá fi ránṣẹ́ sáyé àwọn ètò jẹ́ ìránṣẹ́ nínú wọn ọlọ́wọ́n bá ń fún wa nírò nípa wọn. àkọ́kọ́ wọn ni nuh alayhi anabi nuh bàbá rẹ̀ ń jẹ́ làmọ́kì. Nuh ọmọ Lamuk Lamuk yẹn bàbá tiẹ̀ ń jẹ́ Mutawashlih Mutawashlih yẹn bàbá tiẹ̀ ń jẹ́ Khanukh Khanukh yẹn oní Idris alayhi salam oní Idris tó jẹ́ ànábì oní bàbá ńlá gbà. Nuh alayhi salam gẹ́gẹ́ bí àwọn òpìtàn bí wọ́n ti ṣe sọ wípé nínú àwọn ọmọ ọmọ Ìdírísà náà ni Nuh wà ẹ wàá rí Ìdírísà alayhi salam huwa awwalu man khatta bil qalam gẹ́gẹ́ bí wọ́n ṣe pìtàn wọ́n lò lákòókò ẹjọ́ kọ́fì gègé kọ̀wé láyé Idris alayhi salam tó ìdírísù yìí bàbá tiẹ̀ wọ́n jẹ́ bord bordu bàbá tiẹ̀ wọn náà tún jọ ma mohlil ọmọ mohlil ọmọ qanin ọmọ yanish ọmọ ṣe ṣètì ọjọ́ ma adam alayhi salam ṣe ajama adam alayhi salam ṣet tẹ̀yìn pé ní ṣètù ṣètù kò sí ní jẹ́ máa ṣe ṣin ya tha tó báyìí ẹni dùn ishaq tó jẹ́ àgbà nínú àwọn òkúta ó ti ṣe sọ fún wa pátá ni bàbá nuha àni bàbá rẹ̀ àgbà tó fi dórí bàbá ńlá wa anabi adam alayhi salam ó wá.

gbogbo èèyàn nígbà yẹn jẹjẹ mọ̀ pé islam ni wọ́n ń ṣe fún one thousand years yẹn islam ni wọ́n ń ṣe kò sẹ́nìkan tí ń ṣe bọ́ sọ́lọ̀ gẹ́gẹ́ bó ti ṣe wá látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma àti àwọn míì nínú àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní ẹgbẹ̀rún ọdún iná ló wà láàrin adam àti nuh alayhi salam táwọn èèyàn fi wà lórí tawhid ẹgbẹ̀rún ọdún náà fi ń sin lọ́nà lónìí kan tí ọ̀sẹ́ nìkan nínú àwọn èèyàn tọ́mọ̀ nípa tí wọ́n ń pè lẹ́bọ̀ á ń bọ̀sibọ̀sì pé ọ̀sẹ̀ bọ̀ sọ̀lọ̀ ṣùgbọ́n o ìgbà wo alẹ́ bọ́ bẹ̀rẹ̀ ìgbà wo làwọn èèyàn di abọ́gi bọ ọ̀pẹ ìgbà wo náà dẹni tí ń bọ òkúta bọ́gi wọ́n nígbà yẹn àsìkò tí eléyìí ọ̀sẹ̀ lẹ̀ sí òun náà nígbà tí àwọn èèyàn kan àwọn èèyàn kan tí wọ́n jẹ́ nírí láàrin àwọn èèyàn wọn ọlọ́wọ́n bá fi kú pa wọn àwọn èèyàn yìí nígbà tí wọ́n kú àwọn èèyàn sì ti mọ̀ wọ́n lẹ́ni rẹ̀ wọ́n wá rí i pé kò sí ní táwọn lè ṣe sí àwọn èèyàn yìí táwọn lè fi san wọ́n lẹ́san dáadáa tí wọ́n jẹ́ ẹni tí máa ṣe ju pé káwọn kọ́ mọ́ṣáláṣí lé wọn lórí lọ wọ́n kọ́ mọ́ṣáláṣí lé wọn lórí àyè ìjọsìn wọ́n sì wá gbẹ́ ère àwọn ẹni rè yìí dà sínú mọ́ṣáláṣí yìí báyìí nítorí kí wọ́n lè bá àwọn fi rántí wọn wọ́n sì lè bá àwọn fi rántí báwọn ẹni rè yẹn ṣe máa sin lọ́hùn káwọn ó lè bá àwọn wà òkọ́ sí wọn ṣùgbọ́n nígbà tẹ́gbèrègbè tẹ́gbèrègbè eré àwọn èèyàn yìí tí wọ́n gbẹ́ sínú ibi tí wọ́n kọ́ mọ́sálásí léyìí sẹ́wọ̀n kórì sáré wọn náà wọ́n kọ́ mọ́sálásí lé eré wọn tí wọ́n á gbẹ́ sínú rẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní jọ́sìn fún àwọn eré wọn yìí báyìí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pé àwọn èrè yìí lórúkọ àwọn ẹni èrè tí wọ́n gbẹ fún ètò wọ́n sọ ní wọ́dà ètò wọ́n sọ ní suwar ètò wọ́n sọ ní yaghut ètò wọ́n sọ ní ya'uq ètò wọ́n sọ ní nasra àwọn òsàmárùn nípìlẹ̀ àwọn èèyàn ni torí pé wọ́n jẹ́ nire láàrin àwọn èèyàn wọn àwọn èèyàn wọn wá nǹkan mẹ́nìgbàgbé táwọn ó ṣe sáwọn èèyàn yìí táwọn fi máa rántí wọn títí ayérayé. wọ́n rí i pé kò sí nǹkan kan táwọn lè ṣèbí káwọn gbére wọn káwọn kọ́lé lẹ́sàárè wọn lórí káwọn sì gbére wọn sínú lẹ́yìn ilé ìjọsìn àwọn ẹni tó gbére síbẹ̀ tí wọ́n kọ́lé lé wọn lórí máa ń tọ́fà táwọn fi ṣe bẹ́ẹ̀ pé káwọn máa fi rántí wọn káwọn lè bá máa wà òkọ́ sí wọn káwọn fi máa rántí bí wọ́n ṣe ń sin káwọn náà lè máa sin bẹ́ẹ̀. ṣùgbọ́n nígbà tí ọjọ́ gorí ọjọ́ tóṣù gorí oṣù tọdún tó ń rélura wọn tẹgbẹrẹgbẹ tẹgbẹrẹgbẹ táwọn èèyàn gbàgbé ìmà táì mà ká gbilẹ̀ àwọn ẹni tó dé gbẹ̀yìn àwọn padà bọ àwọn òòṣà yẹn ni àwọn bàbá wọn wọn ṣàdédé gbé àwọn òòṣà yìí sílé ìjọsìn àfikọ́jọ́ yìí pé wọ́n sìn wọn báyìí ni bẹ̀rẹ̀ sí ní ìjọsìn fáwọn òòṣà yẹn òòṣà márùn-ún kọ́ wà lókè pẹ̀lú Wad, Suwa', Yaghuth, Ya'uq, Nasr orúkọ àwọn èèyàn ni wọ́n fi sọ àwọn òòṣà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti ṣe mà ikú ọ̀pọ̀ àìmọye òòṣà eléyìí táwọn èèyàn ń sìn lónìí náà ẹ̀rí orúkọ àwọn èèyàn kan tí wọ́n gbàgbọ́ pé akínkanjú ni wọ́n àbí alágbára ni wọ́n àbí tí wọ́n ti ń wò pé ibi tó lágbára dé kò yẹ ká kókó wa lọ bẹ́ẹ̀ àwọn ò tiẹ̀ wá máa fi ìmájọ́sìn fún òòṣà táwọn gbé lórúkọ rẹ̀ sàmì ìpè alágbára lárakùnrin yẹn torí ẹ tẹ bá wádìí Ṣàngó ẹ rí i pé nípìnlẹ̀ èèyàn ni èèyàn ni tọ́jú àwọn ẹni tí ń sìn lójú tí wọ́n fi rí kọ́ ẹ káwọn gbére fún tó náà ni Èṣù bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn òsàtẹ́rí tí wọ́n ń gbẹ̀yìn generally ìpìlẹ̀ wọn tẹ bá wádìí ẹ rí gbẹ̀yìn náà ní ìgbà tí àwọn èèyàn wọ̀nyí hun rí má ìmọ̀ àjọsìn fún òsà èèyàn wọ̀nyí tí wọ́n dẹ́kun àjọsìn fún wọn lójú kọlọ́wọ́n bọ́ ọ́rán anabi nuha aleyhi salam tọ́ pàtó lọ́wọ́n bá ọ́rán nuha ọlọ́ni kọ́ pa wọ́n láṣẹ kí wọ́n máa jọ́sìn fọlọ́wọ́n bá lónìka wọn ò sì gbọ́dọ̀ fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú wọn ò gbọ́dọ̀ fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú torí pé gbogbo ẹni tó bá ń sin lọ́wọ́ tí ó bá fi nǹkan kan nínú ìjọsìn eléyàn ni wọ́n máa ń pè ní mùsùlùmí almuwahid olùsọlọ́wọ́n ọba lọ́kàn nínú ìjọsìn ṣùgbọ́n ẹni tó ṣe pé ṣe ń náà ní pé nǹkan mìíràn tó yàtọ̀ ni wọ́n ń pè léyàn ọ̀sẹ̀bọ ni wọ́n ń pè léyàn báwo alẹ́ ọba nìkan ní pè ọ̀sẹ̀bọ náà ni قال يا قوم ibudullah الله ẹ̀yà mi o نكاني nìkan nìkan ẹ̀ máa sìn o gbogbo bí tá a bá ti rí ibudullah ìtumọ̀ rẹ̀ ní pé ẹ̀ máa sìn ọlọ́run lónìí kan kì í sì pé ẹ̀ máa sìn ọlọ́run lásán ẹ̀ máa sìn ọlọ́run lónìí kan gẹ́gẹ́ bí Abdullah ibn Abbas radiyallahu anhuma ti sọ gbogbo àti ti rí ntọ́ba jẹ́ máa so ntí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ ní wàhídù allah ẹ máa sin ọlọ́wọ́n ba lónìí kan malakum min ilahin ghayru torí pé ẹ̀yin ò ní ọlọ́run míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún tó yàtọ̀ sí Allah àbí sẹ́lómi tó yàtọ̀ sí Allah ọlọ́dà yín ni tàbí ẹlòmí tó yàtọ̀ sí Allah ló ń pèsè fún yín ni tàbí sẹ́lómi tó yàtọ̀ sí Allah ní oṣù kópa yín ni tàbí sẹ́lómi tó yàtọ̀ sí Allah òun ló lórí yín ni ma lakum min ilahin ghayru ẹ̀ lọ́lọ́mí tó yàtọ̀ sí o báyìí ni gbogbo anabi máa sọ fáwọn èèyàn rẹ̀ ẹni tó lọ́wọ́ bàbá ní kọ́gbọ́kọ́gbà irun wọn ní gbàgbọ́ àmọ́ àwọn ẹni tó bá lápá létí táwọn wà irun wọn fà kékọ́rí ni o ma lakum min ilahin ghayru ẹ ò ní ọlọ́run míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah bẹ́ẹ̀ náà làwọn náà ń pe gbogbo ẹni tó sì sẹ́kù lórí ẹbọ tí ò ti gbọ́ ọlọ́run bá gbọ́dẹ̀ sí pé ọlọ́run bá nìkan ní máa sìn torí pé ẹ lọ́lọ́ míì lẹ́yìn Allah ẹ ní ọlọ́run mi tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah. inni akhafu alaykum adhaba yawmin adhim ìyà ọjọ́ ńlá ń bà mí ẹ̀rù ìyà ọjọ́ ńlá ń bà mí fún yín kò ní í wù mí ikú kí ìyà ọjọ́ ńlá jẹ yín ọjọ́ ògàn lọ́jọ́ ńlá òun náà lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyam ńlá eléyìí tí ń bọ̀ ní ọjọ́ ńlá ọ̀ ń bà mí lẹ́rù fún yín o ní ìgbà tí ẹ bá lọ ṣèṣì kú kúrò nílé ayé ń bì tó wá sí pé ńgbà tí ẹ pàdé ọlọ́run ẹ pàdé rẹ ní nípò kọ ẹ̀jẹ̀ ni ti ń ṣẹbọ sí i ah ẹ̀rù ìyà tí ó jẹ yín ó sì ń bà mí fún yín bẹ́ẹ̀ ni àwọn ànábì ọlọ́run wọ́n máa ń ṣèkìlọ̀ fáwọn èèyàn wọn nítorí tí wọ́n bá gbọ́ wọ́n lè bá a sórí rẹ̀ tí bá kọ̀ láti gbọ́ tí bá sórí ibú kó lè bá a yé wọn ìdí táwọn fi sórí ibú kò ní jẹ́ pọ́ bẹ́ẹ̀ nìkan lójijì mà inni akhafu alaykum adhaba yawmin adhim dájúdájú ìyà ìyà ọjọ́ ńlá tọ́lọ̀ ti pèsè kalẹ̀ dé àwọn ọ̀tá rẹ̀ ó bà mí fún yín o ó bà mí fún yín torí pé ara yín ò ní ràn ìṣe rẹ̀ lẹ́sìn sí i. قال الملأ من قومه أو أبنك إن أوي النبي نوح عليه السلام àwọn olórí àwọn ọba àwọn alágbẹrùgbọ́nrí àwọn aṣíwájú nínú àwọn èèyàn anúhà àwọn ni wọ́n dáhùn nítorí pé gbogbo ìgbà tàtúnṣe bá dé tá ìpadà bá wà àwùjọ tẹnìkan bá pè yàn sí dáadáa tó ẹ rí i pé ẹni tí ọkọ̀ọ̀kọ̀ fẹ́ takò làwọn olórí àwọn olórí àwọn fẹ́ẹ́ takò lórúkọ pé táyé bá gba ti ń pèpè lọ sídìí rẹ̀ o àwọn ò ní já wa mọ́ àwọn ò ní já wa mọ́ ẹnìkan ò ní ká wa kún mọ́ nǹkan ti ń sẹ́yìn lókùtù wọn máa kà kún wọ́n wàá fẹ́ sọ wá di nǹkan àgbàgbé láì tí kù torí ẹ̀ ló ṣe jẹ́ kí gbogbo aṣíwájú láwùjọ ní ìgbà tí ẹnìkan bá gbé àyípadà rere dé pàápàá jùlọ tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ọlọ́run á rí i pé àwọn tó dàbí ọba bí joyè bí àwọn tí ìjọba ń bẹ lọ́wọ́ wọn àwọn náà kọ́ fẹ́ takò nítorí pé tí àyè bá gba tí ń pèpè lọ sídìí rẹ kò dájú pé ìtẹ́ ọ̀sẹ̀ kú fáwọn ọmọ kò dájú pé ìtẹ́ ọ̀sẹ̀ kú fáwọn ọmọ ìdínú fẹ́ẹ́fìrí yọgẹ́ nàmúrúdù fúnra ara rẹ ọba léèrè àbíta nàbí Ibrahim wa òun gangan fúnra ara rẹ takò Ibrahim nítorí pé tá a bá fi sílẹ̀ táyè bá gbà kò sí tàbí ṣùgbọ́n pé nìkan ò tún ní jẹ́ ẹni tó gbà fáwa ma bẹ́ẹ̀ náà ni ẹwà nabi Musa aleyhi salam kí ni Firaun náà fojú rẹ̀ rí nítorí pé ẹrù ń bà táyì bá gbanti Musa mú wa ìtẹ́yìí ò jẹ́ tó ma bẹ́ẹ̀ náà ni anabi Isa aleyhi salam tí wọ́n fi sọ pé àwọn mú àwọn pa àwọn kàn má gbélé wò tó ń ti pé wọn ò kàn wọn ò pa ọlọ́run ọba sún wọn lójú ni ètò ṣẹlẹ̀ nígbà yẹn òun náà ní pé àwọn ẹni tí wọ́n lérò pa àwọn pa àwọn fẹ́ mú pa àwọn náà dètè wọ́n dètè máa lọ́dọ̀ ẹni tó jọba àwọn Rome nígbà yẹn ni pé ní ti Ìsá ń ṣe yìí o wọ́n padà gbàjọba mọ́ lọ́wọ́ ni o ó ń kó àwọn èèyàn jọ láti dìtẹ̀ mọ́ ni o láti ṣe kí ni ok ṣáájú kọ́tọ̀ tó fi ní sóúnjẹ alẹ́ sóburú káwọn fi sóúnjẹ ọ̀sán ìdínú táwọn náà fi gbá wọn lọ́wọ́ sí pé kí wọ́n lọ mú kí wọ́n pa táwọn fi pààrọ̀ kì í táwọn ń gbé ká o ṣùgbọ́n lọ́n sọ pé wa ma qataluhu wa ma salabuhu walakin shubbiha lahum wọn pa wọn sì kọ́ má gbélé o ọlọ́wọ́n bá sún wọn lójú bal rafa'ahu Allahu ilayhi wa azizan hakima gbígbé lọ́lọ́wọ́n bá gbé lọ sí sẹ́mọ̀ so alágbára lọ́lọ́wọ́n ọlọ́gbọ́n sì ni tó dókun ìjátìlẹ́ báyìí wa á rí i pé àwọn abẹnugan àwọn ní ìfẹ́ kí dáadọ́ tàn ká àwọn abẹnugan ní ìfẹ́ kí dáadọ́ tàn ká nísìsiyìí tí wọ́n bá fẹ́ pèpè lọ sí di ẹ̀sìn ọlọ́wọ́n ba lónìí kan ẹ̀sìn ọlọ́wọ́n ba lónìí kan má fi kankan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ní ó ṣẹlẹ̀ ni pé àwọn agbẹ́bọ níyì àwọn tó yẹ kí wọ́n joyè ẹbọ ẹ̀rí pé àwọn ní ọ̀kọ́ta pọ̀ pé a ah, ló fẹ́ gbé dé o nítorí pé àwọn bàbá àwọn ń ṣe é àwọn baba ńlá náà bá lọ́dọ̀ gbogbo nǹkan wọn gba lọ́dọ̀ baba ńlá baba ńlá baba ńlá so bóòlù sí wa bẹ́ẹ̀ di sin tá a pè kọ̀ dá mọ́ torí kó àwọn ti mọ̀ pé tí àyè bá gba tó ń wíyùn àwọn náà di ìtàn kàkà kó sì jẹ́ pé wọ́n di ìtàn ṣébi ń ṣe lọ́yẹ kí wọ́n gba tó mú wa gbọ́ tó máa ti gbà gbọ́ àyè wọn náà wọ́n mọ̀ wá wọ́n kàn tiẹ̀ bọ́ dànù sí gbóni ní bí àwọn kánú tó dé tí wọ́n sọ pé ẹ̀sìn islam bẹ́ẹ̀ ti ṣe ń ṣe kọ́ lọ́wọ́ àpò ọ̀nà tẹ́ ń gbé gbà kọ́ ní islam gbéra rẹ̀ gbà ó ọ̀nà ń kọ́ lọ lọ́wọ́ bá gbé gbà ó ẹ̀rì kan àti ọkọ̀ takò àwọn lèmáàmù lèmáàmù yìí àwọn lèmáàmù lèmáàmù àwọn àbá tẹ̀fsírì tẹ̀fsírì torí táyì bá gbọ́ gbogbo àwọn òdìtà tẹ́wọ́n gbà pé kí ń wí sọ̀sọ̀kúsọ̀ lásọ̀kọ̀ kọ́tọ́kọ́tọ́ ọ̀dà ẹ wá fi ibi tí kàtàkàtà ti hàn náà ọ̀rọ̀ rẹ̀ á kò nídìí sọ nítorí pé tí àyè bá gbà àwọn ọmọ wò pé ṣíṣubú àwọn ti dé torí ẹ̀ ló ṣe jẹ́ pé tẹ bá ti tẹ bá ti rẹ́nìkan tó gbé ntọ́jọ́dòdò lọ́wọ́ ẹ rí i pé àwọn ẹni tí ń takò jù àwọn ẹni tí ń wò pé táyè bá gba ti wí òun àwọn ò tún ní jẹ́ ní táwọn jẹ máa àwọn ni ó sì wájú nínú títà so náà lóyún tó ṣẹlẹ̀ sanabi nuhu alayhi salam àwọn abẹnugan nínú àwọn èèyàn rẹ̀ àwọn náà takò so wọn wá ń sọ fún nuhu alayhi salam pé inna lanaraka fi dalalin mubin <laughs> ká sin lọ ká sin lọ lónìí kan ká pa àwọn òòsà yìí tì láwọn òòsà tó ń bá ní kí gbogbo nǹkan ọmọ bọ́ sí ká pa wọn tì. ọ̀dájú kórì rẹ̀ fẹ́ pé o ọ̀dájú pa ọmọ tó ń ṣe o. fi dalalin mubin inú àánú tó fojú hàn tí ò sí èméjì ń bẹ̀ ni wọ́n nú àwa nítorí dáwà lójú gbogbo ẹni tó ti láyé gbogbo ẹni tó ti láyé ojú tí gbogbo wọn máa fi wò wọn gbogbo ẹni tó ṣìnà láyé tó sí lójú ọ̀nà ojú ẹni tó ti ṣìnà tí ìṣìnà rẹ̀ sì hàn ni wọn máa fi wo ẹni tó bá mànà àrígbé nìsín tó bá fẹ́ ṣẹ̀sìn Islam gidi ó rí i pé gbogbo èèyàn tó súnmọ́ tí wọ́n máa wí ni pé ah, ẹlẹ́wọ̀n alákatakítí mà ní alákatakítí ni kódà gan-an àdánwò ni. ìsìnà tó tiẹ̀ wá wà nù lọ wá pélékè <laughs> ẹni tẹ ẹka sọkò sí lọ́rùn lọfẹ fi sẹkẹsẹkẹ bọ ní lẹ́sẹ̀ so ẹni tó ṣìnà onótùú máa ròyìn wọ kó wọ ló ṣìnà torí ẹ ló ṣe jẹ́ pé tó bá jẹ́ pé nípa ọ̀rọ̀ bá ti ṣe lé ayé ni ẹ̀yin ò rí pé tí ń ta ẹ ọ̀dà kàmà ọ̀dà kàmà ní tó ṣe pé tẹ́tẹ́ bàbá àjẹkù lọ́rí òǹtà ń dòní tó fi tó fi kọ́lé ọ̀dà kàmà ń tiẹ̀ pọ́npọ́n ni wọ́n wáyé wá rù bó ń bá ti rówó tó ń bá ti tanta wíì báyìí gbogbo eré tájà àti ẹgbogbo ọdún sá ó rí i pé fàájì nífẹ̀ẹ́ sí wọn ẹni tó yẹ ká pè láàká rẹ̀ pé àbí láàká ìsọnù lọ́pọ̀lọ́ léyìí wọn ni ó tún máa wò pé wò ríran bẹ́ẹ̀ náà ni akramakumullah ìwọ tó ṣe pé ìjẹlẹ́dẹ̀ èèmùtí èsì ṣe zina èsì ṣe jàmbá rántí jẹlẹ́dẹ̀ yọ ọmọ wọ ah! àwọn eléyìí ọmọ gbádùn ọmọ gbádùn lé ayé ah! tí ọmọ sọ̀rọ̀ asìkìn sáwọn lẹ́nu lóòrí lè jẹ́ ẹ kọ́ pàkíyèsí ara rẹ̀. tó gbogbo ẹni tó bá ti ṣìnà yìí máa wọ ẹni tó mọ̀nà pé òun ló ṣìnà yóò tún máa sọ fún ewu lẹ́fẹ́ ń tuyín o ṣé gúldà ni àbí stout àbí ògógóró àbí dragin ewu lẹ́fẹ́ ṣé wàá ní à àwọn èèmù gbogbo eléyìí ṣé wàá ní wàá làkàṣe rà ní ẹ́ kékeré <laughs> làkà làkàlẹ́gbẹ̀ẹ́ gbogbo ìdáhùn ká sílẹ̀ pé ah, àwọn èèmú pé ah, ẹ mọ̀ gbádùn ẹ má yé jẹ kò sì jẹ́ lásán náà tó ti pààrọ̀ oko ní sá àwọn ará àgbòrò ní mutí <laughs> ìyẹn ni pé ẹ̀yin tẹ́ ẹ ti ṣìnà ẹ ti ṣìnà ní òjò ẹ máa gba nǹkan yàrá wọ́n ní ẹ wá àwọn pè é fún pàdé àpérò pàtàkì ẹ̀yin náà máa ń sìnkú agbádá wọ̀ bí nǹkan gidi mẹ̀ẹ́dọ́n àmì kakọ ọmọ gba kọ́kọ́rọ́ yàrá rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pọ̀pẹ́ kò jìnnà àwọn kan bá sì di wọn kalẹ̀ fún kálukú wọ́n dé tàwọn obìnrin tàwọn obìnrin pé ẹ mú kàn bẹ̀ kí a mú kàn bẹ̀ báwo káfí wọn ṣe kí ni ọ̀ọ̀ ọ̀ọ̀ ọ̀ọ̀ àti àwọn olùkọ́ ni wọ́n kó wa. àrùkọ àwọn tó wise tó civilize ni nà àbí òye wa gbogbo ẹni títí ẹ bá ti ta bí ó sì bá tiẹ̀ jẹ́ ní ọmọ wa ma wọ ẹyin gbẹ̀yìn lẹ̀ gbọ́n ẹyin lẹ̀ lajú bẹ́ẹ̀ náà ni wọ́n làwọn sọ sọdún eégún wọn wá ń ọdún fún ni ẹnìkan náà ni kù sórí jẹ lórí à òríran táwọn bàbá àwọn gbé táyé fi náà lọ sọ bá sí bẹ́ẹ̀ ẹ̀sìn tẹ́ gba ayé ẹ̀ mà sí náà nì ojú tí ó fi máa wọ̀ ọ́ nù bẹ́ẹ̀ náà ni àwọn tí láwọn ń sọ̀rọ̀ tí láwọn ń sọ̀rọ̀ tí wọ́n bá sọ ká ah, kí ni ẹ̀ ń pè lóru gàtẹ́ àbọ̀ òwò ọmọlúwàbí ẹ̀ lójú tì ní kí ah, jókòó bẹ́ẹ̀ kóró ní òtútù káyọ̀ dópin ẹ̀yin òkúkú ríran ẹ̀ dákàmà àhà ah, a'udhu billah tó gbogbo ẹni tó bá ti ṣìnà láyé tọ́jú ọ̀daràn ojú ẹni tó ti ṣìnà ní ma fi wẹ̀ ńtọ́ mánà nínú Islam wa ń kọ́ ẹ̀yin jẹ́ pé gbogbo gbà sunna ẹ̀pà bídíàtì sunna ẹ̀pà ẹ̀kọ́ àwọn kí ni wọ́n máa wí tó bá ní à àwọn ti gbọ́rọ̀ kan ma lẹ́nu lágbájá lẹ́nu lẹ́nu tání kí lẹ́nu ká ọmọ tó ti ṣìnà ọmọ tí wọ́n sọ kẹtẹkẹtẹ àwọn tó ṣìnà yóò máa sọ pé wọ́n ló ṣìnà so eléyìí jẹ́ ìlànà tí àwọn ẹni tó ṣìnà ti fi lélẹ̀ látọjọ́ tọpẹ́ tí gbogbo ẹni tó sì ṣìnà ń lòdò ni pé gbogbo ẹni tó ṣìnà láyé ojú ẹni tó ti nù ni wọ́n máa fi wọ ẹni tó mànà nítorí pé ó gu kálukú wọn pé kí kálukú ọ̀dà báwọn ṣe dà ìdínú ló fi jẹ́ pé àti bẹnu àtẹ́lu ẹni tó mọ̀nà ọ̀rọ̀ ọ̀rùn fún gbogbo ẹni tó ṣìnà nítorí kò sẹ́nìkan nínú àwọn èèyàn tí máa fẹ́ ká pé wọ́n bẹnu àtẹ́lu ìgbà tó sì ti jẹ́ pé ẹ̀mí àwọn èèyàn kọ kún bẹnu àtẹ́lu àwọn ìmọ̀ sábà fẹ́ sọ di túláàsì fún wọn pé wọ́n padà sí ìdí tí ọ̀dà táwọn ti padà tí wọ́n ti kú òǹdí rẹ̀ yun nítorí kí wọ́n má bàa sọ̀rọ̀ wọn láì dá máa ìdínà tó fi jẹ́ pé àwọn ọmọ fẹ́ sọ wípé ẹ̀yin lẹ́sìn náà ẹ̀yin lẹ́ ríran so that ìwọ náà at the end of the day ọ padà sọ wípé ah n tí à ń tí ti torí sọ pé ẹ ẹ kú sí n tí ayé ń ọmọ bàtí sọ fún sìn tó ẹ pààrọ̀ báwọn bàbá wa ṣe ṣe làwọn náà ṣe o ọmọ àlè ní pé tí bàbá ń ṣe ọ̀dà gẹ́gẹ́ báwọn ti ń bọ gbogbo àwọn òòṣà náà lónìí ṣe máa sọ pé táwọn ń ṣe àwọn òfin lọ́mọ lọ́ọ̀ni ọmọ tó bá sì ní táwọn ń ṣe kọ̀dá àti pé àwọn ò ṣe pè fún bí ẹni tó yẹ pé bàbá rẹ̀ ń lọ gánìdì à ń ṣẹbọ kan ẹ pé tírénì tí fáwọn ọmọ rẹ̀ ni bí wọ́n ṣe gbà lọ́wọ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ìgbà tí wọn náà ṣe mẹ́kò gbogbo tí ọmọ ògùn ọ́ni káwọn sùpánà yọ ọmọ sófò kárọ̀ ọmọ tí ó kọ́ sẹ́yìn wọ́n lè pẹ́ ni ẹlẹ́ni ní ọ̀padà wàá kó gbogbo àwọn irinṣẹ́ ìlọ tó bẹ́ẹ̀ náà làwọn ọ̀sẹ̀ bọ̀ kí máa wú wọn wípé kí àwọn ọmọ àwọn jogún táwọn sí lọ́wọ́ síbọ́lọ́n ti sọ fún wa nínú àwọn àyà mi náà pé tí wọ́n bá rí àwọn olùgbàgbọ́ òdodo níta máa ń sọ ni pé inna ha'ula'i ladallun àwọn tó ti ṣìnà láwọn eléyìí bá àwọn tó ti ṣìnà láwọn eléyìí ẹni tó ṣìnà nípa ẹni tó mọ̀nà lẹ́ni tó ṣìnà o. وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه àwọn kẹfìrí ọmọ sọ fún àwọn múmi níbi tó bá jẹ́ pé ìmọ̀nà tẹ́lẹ̀ wà lórí ẹ̀ tó bá jẹ́ rere báni kò yẹ kẹ́ síwájú adédìí rẹ̀ àmọ́ngbà tó ti já burú ni òjò káwọ́ tètè mànà lọ́ọ̀dì rẹ̀ àwọn ń wò pé ẹ̀yin lẹ́ ṣìnà torí tí ọba ajẹ́pẹ́ ṣìnà a máa ṣe pé tẹ́ wà lórí rẹ̀ jọ́nà ni àwa làbá kọ́ dédì rẹ̀ bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ oníbẹ̀ tí wàá rí gbogbo da àwa làkọ́ débẹ̀ yẹn ni pé bọ́ táwọn wà ń rẹ̀ da rẹ̀ ọ̀dà wọn lóhùn ìdí ni wípé àwọn anábì ọlọ́ntẹ́rì yẹn àwọn dìndìnrín ẹja ànàbì dẹpẹ ẹja ànàbì kó ajé kó ànàbì wọn wàá sọ̀rọ̀ fún kò ní máa ti ó wùyọ́ àmọ́ wò bọ̀ bí orí ẹran báwo ló ti ṣe fẹ́ mú àwọn èèyàn gbà pé ń ta aláàfin rán àfihàn lódodo àwọn ànábì wọn máa ṣe wọn máa jíṣẹ́ Ọlọ́run ní jíjẹ́ tó dópin wọn a máa báwọn èèyàn sọ̀rọ̀ lọ́nà tó ṣe é pé tí gbogbo ẹni tó létí bá gbọ́ tí gbogbo ẹni tó nílà aka ẹ bá wòye sí i èèyàn máa gbọ́ gbà ní irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run fáwọn ànábì Ọlọ́run tó ìdínà sínú gbogbo ẹni tó bá ti pè yàn sí ẹ̀sìn Ọlọ́run ọ gbọ́dọ̀ lè ṣàlàyé yéké ọ gbọ́dọ̀ lè ṣe àlàyé tí ó yè ọ̀rọ̀ rẹ̀ sì gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ tó hàn yìí sì ọ̀rọ̀ tá a máa sọ tá a máa lọ ahọ́n pọ̀ yìí sọ̀rọ̀ tá a máa sọ tá a máa rán mú yìí sọ̀rọ̀ tó ṣe pé àgbo apá wa nítorí pé o lè sọ wọ́n gbọ́ gbogbo ẹ̀ yé náà èèyàn mélòó lọ ká tó wá pé lọ ahọ́n pọ̀ mélòó ni fáwọn ọmọ tí ó bá máa pèpè lọ sídìí ẹ̀sìn Islam pé wọ́n tírè ni wọn bí wọ́n ti ṣe dá láhàn nínú gbogbo èdè tó máa ń sọ kọ́ gbọ́ dáadáa kọ́ ọmọ bí ó ti ṣe gbé kalẹ̀ fèdínù ló fi jẹ́ pé ìdajì Yorùbá ìdajì òyìnbó irọ́ lásán ó lè fi ṣàlàyé ẹ̀sìn fẹ́ni bọ̀dì nítorí pé bọ́ọ̀ bá sọ òyìnbó sọ òyìnbó tó bá sọ Yorùbá sọ Yorùbá. So torí pé àwọn èèyàn tó ń bá sọ̀rọ̀ èyí tó pọ̀ jù nínú wọn tó bá pé yorùbá yìí ni o èdè tó lè fi gbọ́ ọyé tí ò ní jẹ́ pé yóò máa túmọ̀ ọ̀rọ̀ rẹ sí nǹkan míì tó gbà lérò òun náà lè dè ya rẹ̀ èdè a bá ń bá wa sọ̀rọ̀ lédè màmá wa gbólóhùn mélòó ló léde ìyá rẹ̀ ìgbéde léde kò sí bó ṣe lè gbọ́ tó ọmọ wa dictionary kan náà ni dictionary sì lè má ṣàlàyé pé ìtumọ̀ gbólóhùn tí wọ́n lò fún ọyún ìtumọ̀ rẹ̀ gẹ́lẹ́ níbi tí wọ́n ti lò ó nì yọkàn fún ọ ní ìtumọ̀ tọ́fẹ̀ tó gbòòrò ni so ìdínú tó fi jẹ́ pé àlàyé yéké máa bẹ lẹ́nu gbogbo ànábì ìdínú tó fi jẹ́ pé gbogbo ẹni tó bá ní dánábì kan sọ kò rí bẹ́ẹ̀ kọ́nsá ṣe sùúrù jókòó lọ́dọ̀ rẹ̀ kọ́ bẹ̀rẹ̀ àlàyé wọn ò bí ẹnìkan dáa tí ó dìde mbẹ àfi kó rí pọ́rọ̀ tó sọ ó ti wọ́n ní ó ti wọ́n lọ́pọlọ. sọlọ́n fún wa ní ìmọ̀rọ̀ sọ ìmọ̀rọ̀ gbé kalẹ̀. anábì kẹ́hìnsì ọmọ arílé lọ mẹ́sì wa o wọ́n yẹ sọ ọmọ arílé lọ mẹ́sì wa torí pé ọlọ́run máa ń sẹ̀sà wọn ni. ọlọ́run yìí sì sí ẹ̀ kìí sí ẹ̀ sáásà. táàgbẹ́ eléyìí o àsìmú àbẹ̀dẹ̀ nígbà táwọn wí tí wọ́n wí tán wọ́n sọ fún anabi nuhu alayhi ike abúra dájúdájú abúra pé inú àánú lọ wà ó ìbúra ni bọ́tà lè sọ pé wọ́n fọlọ́ ń búra wọn káfìrí ni wọn káfìrí ni wọn yẹn ni pé abúra wípé inú àánú là ń ti rí ọ àánú tá à ń sì rí ọnu rẹ ọ hàn ẹ̀rí nǹkan mi kò bùkátà ẹ̀ ṣe fa wò sójú ọ hàn.

kí ìdí tí wọ́n fi jẹ́ olórí ibú ó lè bàa jẹ́ kó yí àwọn náà yéké wọ́n má má tìrà má nǹkan mi pé anúwà ah, ò ṣàlàyé dáadáa ni tó bá ìbá jẹ́pọ̀ ṣàlàyé dáadáa pé irú eléyìí ń bẹ títí tó kó wa sí ìwọ ọlọ́run bàbá ti gbàgbọ́ látàyè ṣùgbọ́n anábì kan ò ní pe àwọn èèyàn rẹ̀ ti kórìíra ti kórìíra ẹ̀kọ́ ńlá lélẹ́yìí gbogbo ẹ tó bá fẹ́ pè é sídìí nǹkan kan tóun tóun tóun tóun tàn ká ọ̀gbọ́dọ̀ kórìíra rẹ̀ ọ̀gbọ́dọ̀ kórìíra rẹ̀ torí ẹ̀ ìgbà tí ọba àwọn sọ̀rọ̀ ni ya qaumi ẹ̀yin èèyàn mi subhanallah sẹ́mi káwọn sọ pé ó dá wa lójú a sì tún búra sí pé inú owó ti sì nà ánú inú àánú lọ́wọ́ ajáre tó bá jẹ́yìn sẹ́wọ̀n kí dẹ́sọ̀ fún wọn lórí kíkọ̀ dájú kórìí tìyín pé kí ni wọ́n bá yín sọ kí lẹ̀ ń sọ wọn kọ́ fẹ́ kan àbùkù níbi tó ti kì í so anabi noa ò ṣe bẹ́ẹ̀ wọ́n wọ́n ní ó ti nù àbá tó ti sí náà ẹ wá gbọ́ bí noa ṣe dá wọn lọ ó túmọ̀ sí pé gbónára ìtara wọn kan sọ̀rọ̀ lójijì kí wọn náà wọn sọ̀kan kó mẹ́wàá bò wọn kò túmọ̀ sí pé ọgbọ́n ó túmọ̀ sí pé àbọ̀ làákà ìmọ̀ ọjà ẹnìjọ́ pé wọ́n bu àbí wọ́n tiẹ̀ tọ́ ń jà wọ́n fẹ́ kọ́ sọ̀rọ̀ tí yóò fi hàn sáwọn èèyàn kọ́ máa tà ní nítawọn fẹ́ àtìrù so ìwọ náà wọ́n á pé à ọmọ àta gidi ni ọ́ ẹgbẹ́ gbogbo yẹn náà gbé sẹ́rù rẹ náà lọ́wọ́ ẹ̀kọ́ ọmọ báyà sọ̀rọ̀ lọ torí ẹ wọ́n ní ìwọ yóò inú àánú lọ wà àánú rẹ sì fojú hàn ẹ kí inú àwọn obìnrin ni. ẹ kókó fún wa lọ́nà táwọn náà ò ní gbàgbé ṣùgbọ́n ní wà ní ya qaumi ẹ̀yin èèyàn mi torí pé kò léèyàn míì tọ́lọ́run rán síjú àwọn eléyìí lọ ẹ̀kọ́ ńlá mi àwa ní ìsìn ìwọ náà pé ẹ̀sẹ̀ sí Islam pé ẹ̀sẹ̀ sí Islam wọ́n ń pè wọ́n ti kórìíra ti kórìíra ẹ dákun sólè lápá sólè lápá o torí ẹni tá à ń bá ń kórìíra ọ̀rọ̀ tá à ń bá ń bá a sọ kò ní tinú ọkàn wa wá ọ̀rọ̀ tí sì ń tinú ọkàn jáde ló máa ń ṣẹ́kù lára ẹ rọrọ̀ tí máa ń tẹnu lásán jáde tí tó bá ti wọ etí kan yọ jáde lékejì ẹni tá à ń kórìíra jàmá tó bá yẹ ká fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bá a sọ̀rọ̀ tipátipá láfi ṣe sùúrù ìṣẹ́jú kan fún un tí má sì ń wá àlékún àlàyé lórí níta sọ àwọn sọ kò kò sáyé mẹ kò sọnà mẹ kò sọ kíni kọ mẹ torí pé kíni kórìíra ẹni tẹ́ ń kórìíra ó ní asalaamu alaykum ọmọ wa ẹ kàn rà sí ọwọ́ yín dédé bí ọwọ́ tó tóri ẹ kàn rà alaykum salaam so aleikum salam sẹ maaki pépà ni so wọn máa kí ló dé so sí torí ẹ̀ ló ti jẹ́ kọ́ ànábì ọlọ́run yẹn wọn ò kò sí ìkórìíra àwọn èèyàn wọn lọ́kàn wọn nítorí pé wọ́n fẹ́ kó wọn sórí rẹ̀ iṣẹ́ tọ́lọ́run sì fi rán wọn. òní laysa bi dalala èmi ìsẹ́ni tó nù ọ́ ìsẹ́ni tó ṣìnà èmi ò jẹ́ni tó ṣìnà torí délé walakinni rasulun min rabbil alamin ẹ má sì mí o ìránṣẹ́ ni mo jẹ́ látọ̀dọ̀ olúwa gbogbo àgbáńlá yìí subhanallah tó eléyìí tí gbogbo onílàkà ìwà gbọ́ ayẹ kí wọ́n ti torí rẹ̀ gbọ́ kí wọ́n gbà bí wọ́n bá wá tiẹ̀ wá fẹ́ gbà bẹ́ẹ̀ kí wọ́n nítọ̀ kí láàmì tí ó jà á mọ̀ pọ́lọ́ náà lọ́rùn tọ́ báyìí la nàbì Nuh alayhi salam tó sọ fún wọn pọ́lọ́ tó dá gbogbo nǹkan ńlọrọ̀ mi. أبلغكم رسالات ربي èmi àwọn máa jẹ́ àwọn asẹ́ ọlọ́wọ́n bá fún yín o màá máa jẹ́ àwọn asẹ́ ọlọ́wọ́n tó fi rán mi màá máa jẹ́ fún yín. wa ansahu lakum màá sì máa ṣe nàṣíhà fún yín màá máa ṣe ìkìlọ̀ fún yín. wa a'lamu minallahi ma la ta'lamun. ní ìgbà tó ṣe pé mi mà látọ̀dọ̀ ọlọ́run èmi ní àwọn ìmọ̀ kan látọ̀dọ̀ ọlọ́run eléyìí tó ṣe pé ẹ̀yìn ọ̀mà wá ò níbẹ̀ hàlíyà ní ìgbà tẹ̀mí jẹ́ ẹni tí mà kan látọ̀dọ̀ ọlọ́run èyí tó ṣe pé ìyẹn ni pé tí wọ́n bá béèrè pé kí ló dé tó fi lọ́ọ́ jíṣẹ́ ọlọ́run fún wa jíṣẹ́ ọlọ́run bá nítòfà ni pé èmi ń mà látọ̀dọ̀ ọlọ́run tí ẹ̀yin ọ̀mà torí pé màlẹ́kà ń sọ iṣẹ́ kalẹ̀ fún mi látọ̀dọ̀ ọlọ́run èyí tí wọn kì í sọ irú rẹ̀ kalẹ̀ fún mi. so báyìí anabi nuha aleyhi salam ló sọ fún wọn níta anabi nuha sì sọ ìkéṣe tuntun bẹ́ẹ̀ náà níṣẹ́ gbogbo àwọn anabi ọlọ́run ọba rí wọn máa jí sí fáwọn èèyàn torí pé wọ́n kẹ́bù sí wa nínú àdìtà nàbà Muhammad sallallahu alayhi wa sallam ó nà sọ fáwọn èèyàn níjọ́ àràfà nígbà tó ṣe ájú ìdágbére nígbà táwọn sọ wá bá pọ̀ jọjọ níwájú anabi sallallahu alayhi wa sallam ní pípọ̀ tí wọn pọ̀rù rẹ̀ rí láyè kan náà lẹ́ẹ̀kan náà wọn ni ayuhannas ẹ̀yin èèyàn innakum mas'uluna anni wọn mà bí yín léèrè nípa mi wọn mà bí yín léèrè nípa mi ìgbà wọn bí wá léèrè nípa anabi wọ́n bi wá léèrè nípa rẹ̀ nù sàárì wa wọ́n bi wá léèrè nípa rẹ̀ nù sàárì wa wọ́n tún bi wá léèrè nípa rẹ̀ níjọ́ gbẹ̀ndé alkiyam fama antum qailun kílẹ̀ wàá wì nígbà tí wọ́n bá bi yín léèrè nípa mi qalu àwọn sàhábà dá ìgbè nashhadu annaka qad ballaghta wa addaita wa nasahta àwọn jẹ́rìí ikú òjíṣẹ́ Ọlọ́run ntọ́lọ́wọ́n bá sì fi ràn ọ́ kò sí kan tó ti sẹ́ rẹ̀ àti kó o ti ṣe sítí ó ṣe kìlọ̀kìlọ̀ anábì wa ń gbé ọwọ́ rẹ̀ sókè ó ń gbé ọmọ ká rẹ̀ sókè yóò tún adójú rẹ̀ kọlẹ̀ yóò gbé sókè yóò tún dojú rẹ̀ kọlẹ̀ yóò gbé sókè yóò dojú rẹ̀ kọ àwọn tó wà wájú rẹ̀ wọ́n sọ pé Allahumma shahad allahumma shahad wọ́n lọ́n jẹ́rìí sí tí wọ́n wí o wọ́n lọ́n jẹ́rìí sí tí wọ́n wí o tọ́ bẹ́ẹ̀ làwọn anábì ọlọ́run wọ́n máa ń jẹ́ iṣẹ́ ọlọ́run bá wa ni tọ́ anábì Nuhu alayhi salam ẹ̀mí tiẹ̀ òun náà ní pé káwọn èèyàn tí ọlọ́run ń ṣe kí wọ́n sórí rẹ̀ káwọn jọ wọ àlìjánná tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ àlùkìyàmù bọ́lá ti ṣe rán naanị ní jẹ́ sẹ́tọ́ lọ́n fi ràn ó sì ń ojú kòkòrò pé kí wọ́n gbọ́ kí wọ́n gbà kò torí kí bò ń o pé kó náà dá wọn lóhùn pẹ̀lú ahọ́n àbọ̀ àbá ahọ́n ẹni tí ò máa ti ń sè èmi ìsẹni tó ṣìnà ntí mo jẹ ni ilé ìbú ó túmọ̀ sí wípé tí wọ́n bá bú wa tí wọ́n bá bú wa nítorí dáa jù iná ní ká lo irú ọ̀nà tá nàbí nù hà lò yìí níìsín wọ́n bú wa wọ́n lọ maale wọ́n maale nǹkan tó sọ ni pé èmi sọ maale o ọmọ bàbá mi ni mi o èmi sọ máa lé o ọmọ bàbá mi ni mí sọtọ bá ti wíwà òtítọ́ kìí ṣe pé ta lọ máa lè ẹ wo lórí ibú ọ̀tọ̀ Ọlọ́run ọmọlẹ́yìn àṣetáni à ó ti pọ̀ jù ó ti tó kọ sọ pé èmi sọ máa lé ọmọ bàbá mi ni mí kìí ṣe pé ọmọ ìyá mi ni mí o tọrọ ọmọ ìyá gbogbo ọmọ àlè náà níyà. wọ́n á sọ pé mi sọ máa lé ọmọ bàbá mi ni mí wọ́n ní ó lé kú ò sì jí nǹkan wọ́n á sọ pé ìyẹn so lé o àbí taago ti ń bẹ mi ríra mọra èmi èso e lé o sí taago ti ń bẹ mi ni ríra ni mọ́ra bó bá sì dàbí rọ́ ẹ wá tẹ̀lé jẹ́ ọ̀nà tí sẹ̀rí àmúwa téèyàn máa tẹ̀lé torí pé a fẹ́ pé tá a bá dé níjọ́ gbẹ̀ndà òkèèyàn kí wàá la ọmọ pọ̀ kí fìtínà ọmọ pọ̀ níwájú wa kí èèyàn pọ̀ ìsìnkú ọkọ̀ mẹ́ẹ́búbú ìsìnkú náà lè sẹ́nu yányányányá so àtúbọ̀tán kọ́ ńlọjà wọ́n ní à èèyàn bú ahun burúkú. ó ní a ah, mi ṣèyàn wo èmi sì ṣùgbọ́n lẹ̀ káwọn èèyàn bà nǹkan mi jẹ́ lè lẹ̀ káwọn èèyàn bà nǹkan mi jẹ́ ni tí ó lọ fowó sí ranù lówó tó bá pé èèyàn lè máa ń pè láwọn àjẹpẹ́ tún àgbọ̀yé yìí sí kò kò kò ní gbogbo ẹ wọ́n tún bùkátà lásìkò táwọn bá sọ sí ọ̀hún à orí ò ti hó sẹ̀ wọn náà fẹ́ dàlù wọn gbígbóná gbígbóná so wọn ló ti gba wèrè mẹ́sìn wọn sọ pé à mí gba wèrè mẹ́sìn torí pé ẹ̀sìn wọn yìí gba wèrè mọ́ èmi ń tẹ̀lé tọ́lọ́ mo ń tẹ̀lé tànàbí sallallahu alaihi wasallam gbogbo ẹni tó bá gbọ́ tó fún wọn rú èsì kálukú wọn ò bìrà wọn léèrè pé ṣé àwa náà sì ń tẹ̀lé tọ́lọ́ à ń tẹ̀lé tà nàbì tó bá jẹ́ pé títẹ̀lé tọ́lọ́ títẹ̀lé tà nàbì la bá pè gbígba wèrè mẹ́sìn á jẹ́ pé gbogbo àná gbọ́dọ̀ gbà mọ́ so ẹ̀rí pé wọ́n pọ̀pọ̀lọ̀ wọn lẹ́ẹ̀kan náà àmọ́ tó o bá sọ pé ẹ̀yin jalajala ẹ̀yin jáde jáde ẹ̀yin ẹni òfò àwọn náà tún sọ mí àwọn náà tún sọ mí àmì ètí wọ́n tún sọ ọ́n tó bá mi ṣe ẹni tó gba wèrè mẹ́sìn ṣùgbọ́n ṣe ni ń tẹ̀lé tọ́lọ́ ń tẹ̀lé nu ẹnu rẹ kò sẹ́ni tó lè sọ̀rọ̀ nu tó fi jẹ́ yẹ ká máa kọ́ ṣe jà kátàrà àwọn anábì ọlọ́yin káfi kẹ́kọ̀ọ́ kẹ́ni tó sì gbé dáadáa wá kọ́ máa lérò pé gbogbo àwọn èèyàn tó ń gbé wá fún náà ni wọ́n máa dáadáa kìí ṣe gbogbo wọn náà wọ̀ kọ́ dáadáa ń ẹni tó ṣe pé àìdá ayé àti àlùkìyàmà ni ọkà dáadáa tí wọ́n gbé wa ni ọkà kù yóò sì máa wá gbogbo ọ̀nà láti rí ọ lẹ́pa kò yẹ kí rúurú ọsẹ kù láyé tó ìwọ lọ wá gbọ́dọ̀ ọ gbọ́dọ̀ fi tiẹ̀ sí o torí pariwo ọjà lásán lásán lòun àwọn ẹni tí wọ́n fẹ́ pèsè sìn táwọn ṣetán láti gbọ́ lọ yẹ kí wọ́n kó kó fi ìpè rẹ kójọ dá lórí wọn pẹ̀lú báyẹn ó rí i pé ọ̀rẹ́ ni tí ó gbọ́ tí ó gbà ọ̀rẹ́ ni tí ó gbọ́ tí ó gbà tí ò bá sì sí pé iwájú núhà àwọn ti sọ̀rọ̀ yìí bẹ́sì tọ́fọ̀ ti ṣe dáa tóun núhà ọba ti fọ̀ eléyìí túmọ̀ sí pẹ́kọ̀ọ́ ń bẹ́ńbẹ́ fún gbogbo ẹni tó fẹ́ pèpè sí díẹ̀ sí Islam tí wọ́n bá ń sọ pé wọ́n sọ ń pa rẹ wọ́n tún wí ń pa rẹ lẹ́yìn rẹ ẹni tó bá wá jẹ́rú sẹ́yìn fún ọ ó yẹ kó palẹ̀nu ma ó yẹ kó bàjá pé má tún má tún wá jẹ́ sí àṣetọ́ni fún mi ma. ó wù mí kí n jáde yọ sí gbogbo èèyàn lẹ́ni tí ò ní ní ìkùnsínú sẹ́nìkan ẹ má tún jíṣẹ́ ẹ̀bù fún mi ma àmọ́ tó rẹ wọ́n ti sọ ọ́ kàkà kó bú èbú ntí wọ́n fi tí wọ́n fi tì sí ọlọ́dọ̀ tí ò dáhùn ńlọsọ pé kìí ṣe tiẹ̀ ṣùgbọ́n bí wọ́n ṣe rí ni èsì rẹ̀ náà nù tó eléyìí túmọ̀ sí pé téèyàn bá fi lè mọ ẹ̀kọ́ yìí ti máa ń lò àlàáfíà ti pọ̀ jù nù gbèsè ayé rẹ̀ yóò sì lè lápa púpọ̀ lára àwọn èèyàn tó àwọn anábì Ọlọ́run ẹ̀kọ́ tuntun bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ni pé wọ́n kì í jíṣẹ́ tara wọn wọ́n yìí tara wọn ti ń gbà rìn ti pẹ òun náà rí i pé wọ́n ń ṣẹbọ ó rí i pé wọ́n ń sòòsà kò sì pé rí ẹ ẹ torí pé ìgbà tó ṣe pé fún rárá ṣé ń dá ṣe yí dá sí ọ̀dá ó dìgbà sọ fún yẹn. ọlọ́run ọba wa rán nuha aleyhi salam pé kó pè wọn ìgbà náà ló tó jíṣẹ́ pọ́lọ̀ ní kí n sọ fún yín báyìí ànábì kẹ́ jíṣẹ́ tara rẹ̀ ntọ́lọ́run bá ní kó sọ ni wọ́n máa sọ ṣe eléyìí ni wọ́n á máa yí àwọn èèyàn wọn lẹ́nu pé áá ṣé mo ti wà láàrin wa rí tẹ́lẹ̀ èsè ti sọrú ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ àwọn ti gbàgbé pé kìí ṣe ọ̀rọ̀ tara rẹ̀ ní sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a fi ràn ní sọ a sì ti mà wípé ọ̀rọ̀ ọ̀rọ̀ tá a sọ nípa ẹnìkan pọ̀ sọ pé ẹni tá a lọ sọ pé ńlọ lọ́rọ̀ kìí ṣẹni tá a gbọ́ lẹ́nu rẹ̀ ọ̀rọ̀ pé wa nísìta bá sọ pé lágbájá sọ pé wọn ò ní sọ pé wọ́n lọ ń sọ̀rọ̀ ṣùgbọ́n ṣe ni wọ́n ń fún aráyé níròyìn ohun tí lágbájá sọ tó tó bá wá pé ìròyìn ohun tí lágbájá sọ ló ń fún wa àjẹ́ yìí pé bí lágbájá ń bá ṣe rí ló ọ̀rọ̀ sí salam ó lọ́rọ̀ ni mo ń sọ fún yín ọlọ́run rán mi sí yín kìí ṣe torí pé èmi mo tẹ́ ẹ̀ kà mí kún tẹ́ ẹ̀ wò mí gbogbo wa lápapọ̀ pé ọ̀dọ̀ rẹ̀ níṣẹ́ yìí ti wá torí ẹ̀ ó tó wò ó sì tó ti torí rẹ̀ gbọ́ gbà eléyìí ní tí anabi Nuha aleyhi salam tó ń pa kéèsì wọn lọ sídi rẹ̀ tó bá ní ẹ ọlọ́run sọ báyìí báyìí báyìí so wọ́n sọ pé bóló ti gbọ́ ọ́n lágbájá lọ sọ bóòlù ń ṣe gbọ́ ó ní màlẹ́kà ló mú wa tẹ̀gbà yẹn ọ̀rọ̀ yẹn ó lóorin láti máa wá wò gbogbo ẹni tó bá fẹ́ bá yẹn jẹ́ wọ́n yẹn sọ pé ẹnu rẹ gbàngbàn ẹni tó bá fẹ́ bá yẹn jẹ́ kò ní sọ pé ẹnu rẹ gbàngbàn nǹkan tí ó sọ ni kí ni ẹnu rẹ gbàngbàn gbàngbàn torí tó bá gbé ní kékeré ó lè rò yọ ọmọ wò pé ẹmọ wò pàwádà ló ń ṣe so wọn ṣàwàdà so ẹ̀rí pé ẹni tó fẹ́ báyìí lẹ́kọ̀ọ́ ní sọ pé orí ẹ̀ bàjẹ́ ó lè sọ pé orí ẹ̀ bàjẹ́ láì ó tún dàrú so yóò kó fún ọ papọ̀ ni so ẹni tó fẹ́ báyìí jẹ́ bí wọ́n ṣe máa ṣe nù àwọn ìgbé wa lẹ́yọ̀ kan wọ́n gbé wa púpọ̀ irú rẹ̀ náà la rí táwọn èèyàn anábì Nuha sọ yìí wọ́n sọ pé ìwọ Nuha ṣìnà ó sì nà gan-an ó sì nà tán hàn torí pé ẹni tó fẹ́ ba tiyín jẹun tí ò fẹ́ kí n tẹ́ fẹ́ sí ó ṣe ṣeun tó ń bá bà yín jẹ ní bíbàjẹ́ tó fúyẹ́ yóò máa lérò pé gbogbo ẹ tó bá gbọ́ ń rò páwàdà ló ń ṣe ń rò páwàdà ló ń ṣe torí ẹ yóò mú ibi tó ti kí ni torí ẹ ẹni tó fẹ́ bọ̀ jẹ fún àwọn èèyàn yóò sọ pé kí ni. tá a lẹ̀ ń pọ́n èèyàn burúkú èèyàn jatijati èèyàn jalajala ah, ṣetani sẹ́kìkù ewu la fẹ́ gbé sórí skéèlì ńbẹ ní èèyàn burúkú èèyàn jatijati èèyàn jalajala àṣetani sẹ́kìkù tó bá ti gbọ́ pé ókè ókè àwọn tó wá ní èèyàn burúkú gbà bóòlù sì jẹ́ èèyàn burúkú bóòlù sì jẹ́ èèyàn burúkú ìdíjú jẹ́ èèyàn burúkú torí pé ẹni tó fẹ́ báyẹn jẹ́ òun fẹ́ ṣèbàjẹ́ kó túlẹ̀ ni kò lásìkò tó lè fi ṣàlàyé báwo ló ṣe wá jẹ́ èèyàn burúkú èèyàn játijáti èèyàn jálajàla àṣetáni no tí o bá yí ọwọ́ lọ́mà àwọn tó bá fi kó èèyàn burúkú lásán sẹ́mọ̀ pé èèyàn ò mú jókòó pé burúkú báwo àmọ́ tó bá ti tò wọ́n léra wọn tó gbé wọn gúnra wọn generally ẹ̀yin náà ò ní fẹ́ sọ̀rọ̀ mọ́ nígbà tó ṣe pé ẹ̀jẹ̀ burúkú rọ̀ọ̀nù nù san kálukú náà tẹ́kọ̀ ẹ fẹ́ gbọ́ ẹ̀gàn ẹ̀gàn náà lẹ́fẹ́ gbọ́ pé a kéènì tí gbogbo èèyàn ń sọ̀rọ̀ rẹ̀ láìda kéènì ókè gbogbo èèyàn tó sọ̀rọ̀ rẹ̀ láìda kí ni wọ́n fi báàkì rẹ̀ ẹni tí ń bá yẹn jẹ kò nídìí láti báàkì rẹ̀ torí pòun tiẹ̀ tó bá ti sọ bọ́ǹbù ń lulẹ̀ kó túlẹ̀ ni tẹ́lẹ̀ yìí ni bákan náà a rí i pé àwọn anábì ọlọ́run iṣẹ́ tiwọn ni kò jíṣẹ́ o gbèsè àwọn ni ó mú yàn ní túláṣì kì í sàánú mú yàn túlá torí tó bá yẹ kó rọrùn fún wọn láti mú yàn túlá sí àbá adúrò ọdún yìí ó ti pọ̀ jù náà ọgọ́rùn mẹ́sàn-án ọdún ó tún láàdọ́ta nínú àfi ń jíṣẹ́ ọlọ́run fún wọn. sẹ́yìn tó bá gbé agbára kan bẹ́ẹ̀ téèyàn fi kó yàn ẹnu kọ́ da àwọn sáwọn ni kọ́ da àwọn sáwọn kókó wọn odò odò tá a fẹ́ máa jókòó nù ní rọrùn ṣùgbọ́n kò ságbà irú agbára tí ó Ibrahim aleyhi salam láti mú àwọn bàbá rẹ̀ àtàwọn tí ò sí fanabi Musa láti rá Fíráúnà mú tí ò sí fanabi Isa láti ráwọ èèyàn rẹ̀ kú tí ò sí fanabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam láti tú láti àwọn èèyàn gbà tí wọn kàn ní kí wọn ṣàlàyé tiwantiwa jẹ o àwọn atọ́jẹ́ ń pín náà là ń pèpè lọ sí dẹ̀sùn ọlọ tó wá jẹ́ pé bá a bá ti yọ kòbókò rí lọ́wọ́ wa ọ̀wọ́ àríjà wọn lé àwọn èèyàn ká pẹ̀lú kòkòkò bíbí ọ̀rọ̀ yóò bá gba kùmà yóò gba kóńdó níta àwọn olùfún yín bẹ́ẹ̀ bá ti gbọ́ ẹ̀jẹ̀ gbà ẹ̀jẹ̀ gbà báwo ọba lọ náyà ibi tí sí bá kú o ni ó ń pè di ó kẹ̀ tó wà lọ lọ́wọ́ á ní lónìí kò lùpa àbí kò wá mú rọ́bà kó o so wáyà mọ́ kó ọmọ fi sẹ́ẹ̀tì tan àwọn obìnrin tí ń rìn wòwò ọmọ àtàwọn rọ́bà tàwọn ní wáyà níta nígbà tí wáyà ń lọ ó sì ra nǹkan nǹkan kó sínú tani ó ní al-amru bil ma'ruf wan nahyu 'anil òun pépè sí dáadáa òun pa ìdá rárá o rárá o hmm. so gbogbo nǹkan tí fe bá fẹ́ kọ fáwọn èèyàn àlàyé ni nítorí pé àwa nìsín á lágbára láti fọwọ́ kọ àwọn a lè fọwọ́ kọ nǹkan fún olójú wọn bí ọmọ wa bí ìyàwó wa bí àwọn ọmọ ọ̀dọ́ wa bí ẹrú wa àmọ́ àwọn èèyàn kan wà tó yẹ pé ọ̀rọ̀ náà tó bá lè sọ kó tún dúpẹ́ fọlọ́ bí àwọn èèyàn kan ní wọn péjọ wọn ní òkú làwọn máa jẹ́ ta wọn wọn péjọ sílé olókù wọn ka dàláìlú wọn ka kínní wọn ka kínní gbogbo ń tọ́ta kó súnà anábì sallallahu alaihi wasallam ìwọ́n wá lọ síbẹ̀ òtí wàá kó àwọn ọmọ bíi márùn lẹ́yìn àti kó pàṣán sọ́wọ́ ní wàá bẹ̀rẹ̀ sí nà wọn tó bá fẹ́ sá lọ bí yóò kó sọ́wọ́ mi tó bá fẹ́ sá gbogbo eléyìí ń ti bẹ̀ ọ́ ọlọ́run ti bẹ̀ ọ́ lélẹ̀ torí pé ìmọ̀ atayọ ẹnu ntọ́jẹsẹ̀ tiẹ̀ àkóbá lẹ́ẹ̀fi kóbá lẹ́ẹ̀kóbá ìlọsíwájú ẹ̀sìn Islam ẹ̀fi kóbá ìlọsíwájú ẹ̀sìn Islam ẹnìkan ó lóun ṣe fáwọn èèyàn ìsọkúsọ ní sọ ìwíkúwí ní wí ẹjọ́ làásìkò àìkọjá ó wá lọ kó wájú ọ̀dà sẹ́wọ̀n kẹ́mbẹ́ o gbogbo gbogbo tó wá ti pè ọ lẹ́jọ́ yóò jàre náà ni ṣé kíkó tíra rẹ̀ lọ́rọ́ wá kàn dídá tíra kàn ga lọ́rọ́ kàn èsì ń tọ́kàn nù so wàá sàlàyé fún tí ọba yìí kò burúkú ẹ fi kún lókun kò burúkú ọ jáde kó wọn jáde kálukú ó wí tiẹ̀ kó lọ́n fi mú òótọ́ jáde níbi tó òótọ́ bá wà torí pé àwọn ànábì tọ́lọ́ ránṣẹ́ gangan nu ó ní uballighukum risalati rabbi. iṣẹ́ mi ni kí n jíṣẹ́ ọlọ́run fún yín kí n jíṣẹ́ ọlọ́run fún yín ìjíṣẹ́ ọlọ́run òun náà tọ́lọ́run fi ànábì ọlọ́run wa ansahu lakum kí n sì máa ṣe nàṣíhà fún yín tó ti wá ní ká sàlàyé tí wá ní ká sàlàyé kan tá a lè fi mẹ́nìkan tu láàsì kò sí wàhálà kò sí tó fi máa yẹn do àlàyé lọ àlàyé àlàyé làwọn anábì fi máa yẹn àlàyé àlàyé iná ni wọn sọ àlàyé àlùbáyà yóò là yóò yà wọn. so eléyìí túmọ̀ sí pé ànábì kẹ́hìn lọ́ọ́ sa nákàlí torí káwọn èèyàn ó lè gbọ́ tiẹ̀ nákàlí kọ̀ kẹ́lì náà ni kò sí táwọn fẹ́ fẹ́ bọ́ sí tó bá di pé ọ̀nà dí mánàbì lọ́wọ́ tí ń pe àwọn èèyàn tí ń pe àwọn èèyàn tí ń pe àwọn èèyàn tí wọ́n gbọ́ tí wọ́n gbà nítorí kù ní kánàbì ọmọ abẹ́ lọ wọ́n lọ́n fọ̀nà mọ́ wọn o torí wọn ọmọ ni o allahumma ahdi qawmi fa innahum la ya'lamun ọlọ́mọ àǹfọ̀nà mọ́ àwọn èèyàn mi torí wọn ọmọ àwa náà lára tó bá ń pèpè sẹ́sìn islam

so eléyìí ni sẹ́ àwọn ànábì ọlọ́run uballighukum risalati rabbi sẹ́ẹ̀ mọ̀ pé ìmọ̀ táwọn ànábì nìyẹn ìmọ̀ ni tó ṣe pé kò bùkátà ká máa làágùn ká tó ní ìmọ̀ tí gbogbo ànábì ni ìmọ̀ tí ó bùkátà ká làágùn ká tó ní ìdí ni pé ọlọ́run kan sí wọn pé sọ fún wọn wọ́n sì sọ fún wọn wọ́n ti mọ̀ ánù òbúkátà náà kí ni ìsìn tí wọ́n bá wà ń skul ọmọ ẹni tó wà ń skul tó wà ń lè kí ó ló lè mọ̀ túmọ̀ ilé yẹn tó bá wà ń skul tó wà ń lè kí ó wàá pa ilé kí ó torí kí ó lè kọjá gbogbo òwe yẹn tó bá wà ń lè kí ó wà bọ́ wà ń lè ó rí pé tó máa kọ́ yẹn ní nǹkan ń bùkátà láti lu ọpọlọ tó bá gbìyànjú gbìyànjú gbìyànjú ó lè jẹ́ pé díẹ̀ ẹ̀kọ́ yẹn ni àwọn anábì ọlọ́run yẹn kò sí wàhálà kán tí wọ́n nídìí láti ṣe kó di pé wọ́n máa tí wọ́n sọ fáwọn èèyàn ọ̀wọ́ pé màlẹ́kà ọkàn sọ kalẹ̀ fún wa ni tí màlẹ́kà bá ti sọ àwọn náà sọ fún yẹn ok tó bá gbé anábì retí kọ́lọ̀ wọn sọ pé sọ báyìí kó tó di pé jíṣẹ́ kan fáwọn èèyàn àwa tí màlẹ́kà kan wà ní wàá bá ń kọ́ à bùkátà ká gbìyànjú nù mà because tó o bá ní mà kí lọ fẹ́ pè yàn lọ sídìí rẹ̀ kí la fẹ́ pè yàn lọ sídìí rẹ̀ yọkẹ̀dí pa ń pa àlọ́ ni gbàtọ́ ọba mọ̀ wọ́n sì ti gbé ọláwà ní pé ọlọ́mọ ẹsẹ̀ wáàzì nítorí dájú ni pé tó wá ti tó wájú àwọn èèyàn ọ bẹ̀rẹ̀ sí pa àlọ́ ni ó lè sọ pé lukẹ táwọn dé obìnrin ló ń ṣe lè máa mú gbà táwọn wá ṣe wáàzì ń bẹ̀ obìnrin yìí kàn yí padà lọ́ba dọ̀kun ẹ̀yin náà wá á ah, irú karama wò ni obìnrin yí padà ọ̀dọ̀kun gbogbo àwọn àlọ́hùn yọ pọ̀ lẹ́nu ìgbà tí yorùbá ti ní mà nǹkan kan ni ó dipo ìmà fẹ́ni tó bá lóun fẹ́ báwọn èèyàn sọ ọ̀rọ̀ ọlọ́hùn à ń purọ́ mọ́ lọ́wọ́ pọ̀ nù ọ̀rọ̀ rẹ̀ à ń purọ́ mọ́ anabi sallallahu alaihi wasallam yọ pọ̀ nù ọ̀rọ̀ rẹ̀ à ń bùkátà láti jẹ́ pa ànímà. tọ́ o wa a'lamu min Allahi ma la ta'lamun tó sẹ́wọ̀n kọ́ lọ́n fi mọ̀ ní láìsí wàhálà àmọ́ àwọ̀ àkàlẹ́bà àdí pé a máa ń tá a fẹ́ pè yàn lọ sí di rẹ̀ á wá ìmà ìmà wíwá ọ̀sàgbà ìpèyàn torí pé ẹni tí ọba ní mà kí ló fẹ́ pè yàn lọ sí di rẹ̀ kò sí tó fẹ́ pè yàn lọ sí di rẹ̀. anábìínú wa tó tẹ̀síwájú ó ní awa ajibitum an ja'akum dhikrun min rabbikum. على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون فكذبوه فانجيناه والذين معه والذين معه في الفلك واغرقنا الذين كذبوا باياتنا انهم كانوا قوما عمين ọlọ́wọ́n ọba òǹfọ̀wánirò nípa apá kan nínú ọ̀rọ̀ tí Nuhu ha sọ fáwọn èèyàn rẹ̀ ní èsì ọ̀rọ̀ lórí ní táwọn ti kọ́kọ́ sọ ṣáájú lẹ́yìn pípè tóun ti kọ́kọ́ pè wọ́n wá sí di kí wọ́n máa jọ́sìn fọlọ́wọn ọba lónìkan ọba tó ṣe pé àlẹ́ lòmíì tó sí tọ́tọ́ká jọ́sìn fún. Ànábì Nuhu alayhi òun pe àkíyèsí wọn lọ sí di pé àánú tẹ́ ẹ sọ wípé ní ń ṣe mí tẹ́ ẹ sì lọ hàn kìí ṣe tèmi o ṣùgbọ́n èmi ìránṣẹ́ ni mo jẹ́ látọ̀dọ̀ ọlọ́run ohun tí mo sì ń sọ fún yín iṣẹ́ tọ́lọ́run fi rán mi sí yín ni o mo sì tún ṣe nàṣíhà fún yín ìgbà tó ṣe pé mi ní ìmọ̀ kan tí ń wá ń bá mi látọ̀dọ̀ ọlọ́run èyí tó ṣe pé èèyàn ọ̀mà ó dìgbà tí mo bá tó sọ fún yín ẹ ti ṣe lè máa pé mo nù ẹ ti ṣe lè máa pẹ́ ni tó ṣìnà ní mi ní ìṣìnà tó hàn ṣé kìí ṣe pé tí ó yà yín lẹ́nu mi tẹ́ fi ń pé mo ṣìnà ẹni àánú ni mi ó ní wípé ńgbà tí ìrántí ọwọ́ abayín látọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá yín èèyàn kan bíi tiyín náà nínú yín lọ́lọ́run rán ṣé ti yà yín lẹ́nu nù ní ti máa ya àwọn ẹni tọ́lọ́run àwọn tọ́lọ́run wàá rẹ nìkan ránnú gbogbo adúrú wa yìí àwọn èèyàn jàǹkàn jàǹkàn ń bẹ nù wa àwọn lóòkọ lóòkì ń bẹ nù wa àwọn ọba ń bẹ nù wa àwọn ọmọ ọba ń bẹ nù wa ọlọ́wọ̀n wàá rẹ nìkan múnú gbogbo wa yìí wàá jẹ́ pọ̀ kanú àwọn mẹ̀kúnnù ńlọ wa mú kí máa ṣe àwọn èèyàn níyàlẹ́nu pé bọ́lá wọn bá wa rán yìí kí ni wọ́n fi sórí dábò fi sórí sórí tiẹ̀ tún dáa tutù wa ni orí wa dáa tutù ẹ lọ́lọ́run wa bẹ́ẹ̀ ni wọ́n máa ń wo àwọn ànábì ọlọ wípé èèyàn yẹpẹrẹ kan ni bóòlù ọlọ́run sì wá mú èèyàn yẹpẹrẹ tó fi ṣe ànábì ẹ sì mọ̀ pé nínú ìgbàgbọ́ àwọn èèyàn ní gbogbo ibikíbi tí wọ́n bá wà láyé nígbàkúgbà wọ́n máa ń gbàgbọ́ pé èèyàn yẹpẹrẹ ò jọba sẹ́yìn yẹpẹrẹ ọba wa gbọ́dọ̀ jọba sẹ́yìn yẹpẹrẹ lọ́yẹ kọjá ànàbì ló fi jẹ́ pé yóò mọ ìyá wọn lẹ́nu <laughs> ara ilé rẹ lọ́mọ tó rí jẹ́ ọ̀sán mọ́ ju pé kọ́ parọ́ ọmọ lọ́lọ́ ọmọ lọ́lọ́ ọ̀run hmm? àwọn àtọ̀kọ́ bọ́lá ọba wa rán yìí irú akúṣẹ̀ tí bàtà ń já mọ́ lẹ́sẹ̀ ló mọ wa rán so ìmọ̀ ìyá wọn lẹ́nu pé irú eléyìí wà láàrán tọ́ ọlọ́ọ̀ni sì máa ṣẹ̀ṣà èèyàn ò sí kò sí ìgbára gbóná kan téèyàn lè ṣe dà nàbì ìgbà wa the prophet àbí pro prophetess gáwọn oríṣiríṣi rọ́tà ń rí láyè sí nínú àwọn oyè tí wọ́n ń bù fúnra wọn láwọn ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì pé yàn the prophet ó di prophetess ọlọ́ọ̀tì ẹ̀ lóhùn ọ̀rùn obìnrin lánàá bì àwọn tó ń bún obìnrin pé kẹ́hìn gba ilé ìkọ́ máa gbé lọ lé jáde. tó sẹ́ńtì ó ń yà yín lẹ́nu òun náà ní gbígbà tí iṣẹ́ ọ̀wọ́ abayín látọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá yín ọ̀dọ̀ ọkùnrin kan tọ́jọ́ kan nínú yín lọ́gbà wá ṣé ní yà yín lẹ́nu tọ́lọ̀ ń ran pé kọ́ ọmọ wa ṣèkìlọ̀ fún yín kẹ́ẹ̀lì máa páyọ̀ ọlọ́run kẹ́ẹ̀lì bá tara bẹ́ẹ̀ dẹni tọ́lọ́run ọ̀kẹ́ ṣé ti ń yà yín lẹ́nu ẹ mẹ́jọ yà yín lẹ́nu kìí ṣe nǹkan ìyàlẹ́nu lélẹ́yìí pé kọ́lọ́run ọba ránṣẹ́ sẹ́nìkan nínú yín ọlọ́run fi ṣèkẹ́ gbogbo yín ni yẹn ni pé rírán nìkan nu gbogbo wa ọlọ́run fi ṣèkẹ́ gbogbo wa nítorí pé ẹni tọ́lọ́run rán sẹ́wọ̀n kíkó lè bá jẹ́sí ọlọ́run fà wá káwọ́ lè bá tara rẹ̀ sórí rẹ̀ ká má bàa sórí rẹ̀ kí wàá ní nǹkan tí ń yà yín lẹ́nu bẹ̀ ọlọ́run fẹ́ yín fún dáadáa ni ó fẹ́ yín fún dáadáa torí pé ìjọ tó bá wà tó bá lẹ́ni tí ń ṣèkìlọ̀ fún wàláhì bí wọn bá tẹ̀lé lónìí yóò máa já wọn nú lọ́la lágbájá sì kìlọ̀ fún wa tó bá ṣe pé àgbọ̀ àgbà ni àìdá yìí bá ti ṣẹlẹ̀ sí wa torí pé ọlọ́run fẹ́ yín ni torí pé dáná bí bá ń bẹ láàrin yóò lè máa kìlọ̀ fún yín dáná bí bá sì ń kìlọ̀ fún yín yóò mú yín máa páyà ọlọ́run ẹ máa páyà ìyà tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run tí fi jẹ àwọn ẹni tó bá gbọ́ tí ó gbà kò sì ní mú yín ṣẹbọ sọ́lọ̀ àìṣẹbọ sọ́lọ̀ yóò mú yín ṣe kòńgẹ́ ìkẹ́ ọlọ́ báyìí là nàbì Nuha alayhi salam sọ fún un gẹ́gẹ́ bí ìwọ náà àsìkò tí wọn ò ti kọ́kọ́ rí ọ ó ti pẹ́ wọn ò ti rí ọ nílé mọ́ ọwọ́ pẹ́ lọ́ba dé nígbà tó dé lọ́ba dé pẹ̀lú ẹ̀wù pé ó ti di sheikh ó ti di olùmọ̀ nípa ẹ̀sìn ọwọ́ ọwọ́ abẹ́rẹ́ sí ní bá wọn sọ̀rọ̀ ọlọ́run ntọ́lọ́ nfẹ́ ni ntí ọ̀fẹ́ ni. Ntí báyìí ní ìlànà anabi sallallahu alaihi wasallam wàhálì kó àwọn kan nu wọn mọ kékeré ni ṣé náà lẹsìn pé síwájú rẹ bá ta ni bá yín sọ̀rọ̀ náà kí lágádá ni ọmọ láàánì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni à títí lọmọ láàánì náà á dodo lọmọ tó ṣe pé àjù àwọn tí wọn fi kó jáde ní òní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni à kàyéfì síbẹ̀ náà lẹ́ẹ̀dọ́ olùmọ̀ ọlọ́mọdé orin tí wọ́n yóò jókòó wájú ọ bàbá rẹ̀ gan-an ìfi ẹ̀kẹ́ gbolẹ̀ wájú wa ni wọn á lọ jókòó ń pè mọ́ ń gbọ́ kíni lẹ́nu rẹ̀ ní ọba sọra rẹ̀ nípinnu yóò máa yà lẹ́nu pé ọmọ ajó ọmọ ajó kò sì jẹ́ nǹkan ìyàlẹ́nu kó ọmọ ajó olówó ju àwọn lọ àmọ́ nǹkan ìyàlẹ́nu kọ́ máa jó ó sì máa jọ àwọn lọ nípa ẹ̀sìn so àwọn èèyàn máa ń tìtorí eléyìí dáadáa tí wọ́n ń tàn ká bàbá rẹ̀ gan lè má gbọ́ bàbá tó bí ọ ó lè pe àmọ́ lọ báwọn èèyàn sọ kèésì kèésì àwọn káwá la bí ọ àgbà tẹ wá bí wa àní tẹ̀ ń ṣe ọ̀dà ẹ̀ wọ́ná pẹ̀lú rẹ̀ téèyàn bá ń ṣe ó lè wọ́ná ó ní à fi mí lẹ̀ ó ṣe bá mi ni ó fi mí lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wàláhì ọmọ àwọn sì máa tán dáadáa káyé àwọn ò sì ní fẹ́ gbọ́ lórí pàwọn làbí àwọn àbúrò rẹ wọn ò ní fẹ́ gbọ́ nítorí sọ àbọ̀dá wa bọ̀dá kínní bọ̀dá ń sọ kátó pa àwọn ẹ̀gbọ́n rẹ̀ kínní ń wí so yọọ ma yà wọn lẹ́nu pé ah ṣé gbogbo lọ wá lọ tán sí ọtí náà bá tó pé á ah, di pé wọn náà lọ máa sọ kínní wọn wà á tara bẹ́ẹ̀ wàláhì wọn lè sórí ibú nítẹ́lómi gbọ́ lẹ́nu rẹ tó wọn fi ṣe sábàbí àti wàlìjánà àwọn ò ní fẹ́ gbọ́ torí ọmọ ìyá wọn lẹ́nu gàá làgàjánà ṣe irú rẹ náà ní sí àwọn ló sí àwọn ànábì ọlọ́run ṣáájú fẹ́kẹ́ dẹ́bù wọn ni rọ nínú à ń pàjáre ẹ̀ẹ́dẹ́gẹ́ ni àló ti sí náà tó wọn tó wà ń <laughs> wọn ni òpùrọ́ ni a'udhu billah nígbà tí wọn ló kúrọ́ ni wọ́n kọ̀ láti gbàgbọ́ ògbó wọn kọ tí kún wọn la pali tí àwọn wà ọlọ́ni fa anjayna ọ̀rọ̀ pípọ̀ ti já láàrin yẹn torí pé a ti mọ̀ ọlọ́ni ti sàlàyé nínú àwọn súra mi nǹkan púpọ̀ ṣẹlẹ̀ mẹ́tọ́ lọ́wọ́ sọ torí pé ó ti sọ fún wa ń bò ní. báwo la ṣe la Nuha torí lẹ́yìn ìgbà tí Nuh alayhi salam tó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún bíi ẹgbẹ̀rún ọdún láàrin àwọn èèyàn yìí ẹgbẹ̀rún ọdún ó dín àádọ́ta ọdún tí fi ń pè wọ́n lásán ìgbà tí àwọn èèyàn yìí kọ̀ láti gbọ́ gbà anabi nuhu alayhi salam ti wá sọ̀rọ̀ tínú nù pé wọ́n lè gbọ́ wọ́n lè gbà má torí pé pẹ̀lú gbogbo ọdún gbọ́rọ̀ yìí kí ni tá a tún fẹ́ ṣe sọ̀rọ̀ àwọn eléyìí tí wọ́n fi gbọ́ tí wọ́n fi gbà anabi nuhu abá ṣépè fún wọn tí gbogbo anabi kọ̀ọ̀kan sì ládùú àkàn tó sọ pé tó bá ṣe yọ gbà náà anabi sallallahu alayhi wa sallam ẹ̀rí gba gbogbo àdúrà tí anabi ṣe láyé lọ́lọ́ngbà àmọ́ àdúrà ńlá àdúrà ńlá tọ́lọ́n fún gbogbo anabi kọ̀ọ̀kan tọ́kí tí wọ́n bá ṣe ẹ̀ka náà anabi ò tí ì sètì ẹ̀dì sí ọ̀dà dúró díjọ́ gbẹ̀ndà ó fi sára nítorí àánú tànàbí ní lórí àwọn ọmọlẹ́yìn rẹ̀ kó fi lè jẹ́ pé yóò fi ṣèpẹ́ ẹni tó pọ̀ jù nínú ìjọ rẹ̀ tí wọ́n fi ra àlùjánnà wọ̀ àmọ́ ọgbọ́dọ̀ jẹ́jọ rẹ̀ lódodo kìí ṣe jọ múnáfìkì tí èsì lọ́wọ́ àfi rọ̀mọ́dọ́nà o kìí ṣe jọ múnáfìkì tí wọ́n fi máa ṣe sọ̀látù subhi kò tún ní ṣe mí mọ́ o kìí ṣe jọ dọ́kítọ̀ mọ́ ìsìláàmù sí nǹkan kan ju sọ̀látù lọ zakat kò sí ń tọ́ka ọ̀sùyàm kò sí ń tọ́ka alhaj kò sí tọ́ka التوحيد tawhid kò الصدق ń tọ́ka الأمانة sidq kò الدعوة إلى الله al-amana kò sí ń tọ́ka ad-da'watu ila Allah kò sí ń tọ́ka gbogbo nǹkan tí islam kó sínú kò sí ń tọ́ka pẹ̀lú ẹ̀ tí ẹ̀ka ní kọ́kàn sí sọ láti lásán ìṣirò àwọn mùsùlùmí tá à ń sọ fún sípò ẹ̀fún ni ẹ̀ tọ́ anabi nuhu awa abdelon oni rabbi la tadar ala al-ardi min al-kafirina dayyara agbelejoko náà kẹfẹ́rí ìgbà má ọlọmọsẹ gbogbo wọn ni kò pam gbogbo wọn ni kò sọ dìtà subhanallah ó ní kí ló dé tí mo fi ní má sẹ́ni kankan kú nù wọn innaka intadharhum yudillu ibadak tọ́ba fi wọ́n sílẹ̀ lókè pẹ̀ gbogbo èèyàn tí wọ́n máa ń mọ̀ sí lọ́nà nítorí nìsín nine hundred and fifty years ó ti hàn pé gbogbo ẹni máa ń bí lẹ́yìn wọn wọ́n ń sí òun náà lọ́nà ni tó fi jẹ́ pé pẹ̀lú gbogbo adúrú ọdún èèyàn tó gba ànábì Nuhu àgbọ̀ kò ju péréte báyìí lọ táwọn eléyìí bá ṣẹ́kù lórí ilẹ̀ gbogbo èèyàn tó kù wọn máa ṣì lọ́nà ẹnì kan ò ní sí lọ. wala yalidu illa fajiran kaffara wọn ò sì ní bí nǹkan kan lọ́ máa àfàwọn pòkì àwọn kèfèrí ni wọn máa bí lọ́mọ torí gbogbo yìí náà ti bí sáájú lànàbì Nuhu àárí kì í ṣe kó ọmọ ń tọ́ pamọ́ torí wọn àtàlátà ló ti yẹ ká dàmú tẹ́tà máa ń dó dàlà mí sì ọ̀pẹ́ anabi nuhu alayhi salam ó ti rí àwọn èèyàn yẹn ó ti mọ sẹ́sí wọn ó ti mọ tí wọ́n lè ṣe pé tí wọ́n bá bí ma gan ọ̀daràn làwọn ọmọ náà yá ẹ pa àwọn eléyìí rẹ ká yóò sùn gbàtí ọlọ́wọ́n bá gbé ìparun dé ọlọ́wọ́n bá wa ọ̀pọ̀ àwọn rẹ o. ọ̀pọ̀ àwọn rẹ̀ àti ó sì àwọn omi lọ́lọ́run dẹ̀ sí wọn omi tọ́lọ́run sì dẹ̀ sí wọn yìí náà ń pè ní omi tòfàn tòfàn omi tó tó tó tó tó sẹ́yọ tí ń bó gbogbo nǹkan mọ́lẹ̀ ó sẹ́yọ láti inú rẹ̀ gbàtọ́ wá sẹ́yọ ju agbára gbogbo nǹkan lọ ń bò mọ́lẹ̀. so kò síbẹ̀ sí lè mú mi wẹ̀ tó omi ò tí pọ̀ débi kan pé lọ́ à ń wẹ̀ lọ báyìí lọ́lọ́wọ́n bá pa gbogbo wọn rún ọ̀pá wọn rún tọ̀kan nínú àwọn ọmọ ànábì náà ọ̀kan náà àwọn ọmọ ànábì náà náà bẹ́ẹ̀ náà ẹni tí parun sí ọ̀pá wọn rún ti ìyàwó náà ìyàwó náà yọ lórí ibú ọlọ́nkpọ̀ náà látàrí àṣìṣe wọn ọlọ́run bá tẹ̀ wọ́n rì ọlọ́run kó wọn sínú náà wọn ò ní alárànṣe kan tó lè ràn wọn sí lẹ́yìn ọlọ́run tọ́ eléyìí túmọ̀ sí pé àwọn náà ti wà nù náà báyìí yàtọ̀ sí pé ọlọ́run tẹ̀ wọ́n rì àwọn náà ti wà nù náà báyìí káwọn èèyàn anabi Nuh alayhi salam gẹ́gẹ́ bí Fir'auna àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn náà ti wà nù náà báyìí torí kọ́ lọ́wọ́ bá sọ pé mimma khati'atihim ughriqu látàrí àṣìṣe wọn amú wọn tẹ̀lé fa udkhilu nara àṣìdá wọn sínú náà falam yajidu lahum min dunillahi ansara wọn ò sì rí alárànṣe kan tí ó ràn wọn sí lẹ́yìn ọ̀lọ́ láti wá nù náà báyìí tọ́wọ́ àdìjọ́ gbẹ̀ndà òkè àmọ́. wọ́n wá rí ìyà ńlá ìyà ńlá tí ń bẹ lọ́jọ́ ńlá tí ò lópin kọlọ́mọsí ti wà bẹ́ẹ̀ ọlọ́tẹ̀ wọn rí kojú yọ ọmọ nuha aleyhi bí nuha ti ṣe jáde bí ọlọ ọmọ ọmọlá màtọ́ ọmọ jẹ́ pé ọ̀nà orí bu lórí kò sójú ṣáájú nínú òfin ọlọ́ọ̀. tí wọn máa sọ pé bàbá rẹ ìmáàmù ni bàbá rẹ ṣéèkù ni ìrọ̀lásì mójútó ra rẹ ẹni tí èsì sọ láti tán ni àmójútó sọ ah, mùsùlùmí ni mí o bàbá mi gan ìmáàmù ni nílùú wa à ah, wọn àní kíni ọmọ ànábì Ọlọ́run wọ anágádó gbọmọ lè mọ mójútó rẹ bẹ́ẹ̀ náà níyàwó ọ̀pọ̀lọpọ̀ ìyàwó lọsẹ pọkọ ló ń sin lọ ìyàwó èsìn lọ. àwọn ìyàwó ní sínú àwọn ọmọ òkèké nígbà tí bàbá alágbájá wa ti ṣe ó ṣe tí wàá mọ. tọ wọn náà sì gbẹnu lọ ń wòran tọdà kápẹ́ ńgbà tí wọ́n bá rà àlùjánnà rẹ̀ lọ dànù náà ìjà mójútó lèèyàn ọ̀pọ̀lọpọ̀ kan lérò fún kan fún obìnrin gbádùn rẹ̀ kò sí àmánà kankan kò sí so ọlọ́run sì bí wa léèrè tó bá anabi nuhu alayhi salam o pe responsibility rẹ ojúṣe rẹ̀ ó ṣe lórí ìyàwó ojúṣe rẹ̀ ó se lórí ọmọ ṣùgbọ́n ẹni tọ́lọ́mùbá ti kórí ibú má kò síbẹ̀ sí lè yọ́nu orí ibú. anabi nuhu alayhi salam gbìyànjú títí lórí ìyàwó ṣùgbọ́n ìyàwó kèfèrí iná ló náà sí ó sì gbìyànjú títí lórí ọmọ ọmọ rárá bàbá mi ẹ̀yin ni ẹ lọ́wọ́ omi dì máa ń bẹ̀ máa sọ mi sómi ń bọ̀ mi. wọ́n á máa mi kò sí ní tó lè sọ́yàn lónìí o tí ọ̀rọ̀ ọlọ́ọ̀ta awí bá dé ní tí èèpa àwọn èèyàn rún kò sí ní tó lè là bẹ́ẹ̀ náà lọ́mọ sí tẹ̀ tọ̀pọ̀ ọ̀hún kọ́ àìsàn máa ọmọ kpóròntù ni ara bí òkè ká mọ̀ òwe pa fún wa mẹ́ nígbà tó máa nábì bá jẹ́ bá tíyàwó bá jẹ́ bá sọ́yìn ká ara jẹ́ pé ká tẹ̀ra àjọ. tó ọlọ́ni innahum kanu qawman amin àwùsà dédé mú wọn tẹ̀rí o àwùsà dédé mú wọn tẹ̀rí nígbà tó pé àfi nítorí pé wọ́n pe anabi Nuh alayhi salam wọ́n pè ló kúrọ̀ wọ́n sì tún pe àwọn ayé ọlọ́run wọ́n pè nírọ́ ìdí tá a fi mú wọn tẹ̀rí nù o torí pé àwọn àwọn èèyàn yẹn afọ́jú lásán banza ni wọn wọn ò ríran yẹn kékeré ṣe kójú ọwọ́ àràgàdàràgàdà lágbárí ni wọ́n máa sọ pé èèyàn ṣàfọ́jú ìbátan bá lójú tó fi rí ní tó wúlò kó sì fi ṣàǹfààní afọ́jú náà ni ọ̀nà olójú kò sì gbájúlẹ̀ ó sì lọ́ọ́ da ẹsẹ̀ rẹ̀ dé ìgò tó ti fọ́ kalẹ̀ kò lọ fẹ́ wo bí ó ṣe rí ni afọ́jú ni ọ̀nà ẹni tó lójú ti ń lọ rin inú ẹ̀gún láì wọ bàtà lẹ́sẹ̀ àbọ̀wọ̀ bàtà tó jẹ́ pé kọ̀ọ̀rọ̀ ẹ̀gún wọ́n sọ pé ojú rẹ̀ fọ́ ni torí ẹ̀ ojú wa bàbá ti lọ sí ń tọ́ yẹ èèyàn dá fọ́jú nù ọlọ́run bá fi hàn wá wípé. òun gbèjà àwọn ẹni tó ń lórí àwọn ọ̀tá wọn àwọn ẹni tó lọ́n ẹni Nuh alayhi àtàwọn tó gbàgbọ́ àwọn ọ̀tá ọlọ́n ń làwọn aláìgbàgbọ́ yẹn àwọn ọmọlẹ́yìn aṣ-Ṣaitan ọlọ́n la Nuh ìránṣẹ́ ọlọ́n ó tún la àwọn mùmínì tó ń bẹ pẹ̀lú Nuh alayhi salam ọlọ́n wa pa àwọn ọ̀tá rẹ̀ ọlọ́run pa wọn rùn bẹ́ẹ̀ lọ́lọ́run bá máa ń ṣe o pẹ̀lú àwọn ẹrú rẹ̀ lódodo nílé ayé ń bì àti lọ́la kìyàm lílà lọ́lọ́run máa ń la àwọn olùpáyà rẹ̀ ó sì máa ń fún wọn ní ìṣẹ́gun àti bíborí ọ̀tá gẹ́gẹ́ bọ́lá ti ṣe pa àwọn èèyàn ní àrùn ìparun náà lọ́lọ́run máa ń pa àwọn ọ̀tá rẹ̀ rùn ọlọ́run pa àwọn àrùn tí ó dàbí ìgbà tí wọ́n ti ẹ̀ sílé ayé yìí rí i gẹ́gẹ́ bọ́lá sila Nuh alayhi salam àtàwọn èèyàn ti ń bẹ pẹ̀lú rẹ̀ tán gbọ́ lọ́wọ́ bá gbọ́ bẹ́ẹ̀ lọ́lọ́ máa ń la gbogbo àwọn ẹni tó bá gbàgbọ́ nígbàkigbà láyìíkáyì tẹ́ bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo kò ní fi ń fọ́tà mọ́ gbọ̀tibí tí wàhálà ti máa ń ṣẹlẹ̀ náà ni pé ẹ̀ gbàgbọ́ lódodo mùnáfìkì lọ́pọ̀ tọ́. imam malik rahimahullah wọ́n gba ìgbà ọ̀rọ̀ alátọ̀dọ̀ zayd ọmọ aslam wọ́n nígbà tó lọ wọ́n fi pa àwọn èèyàn anábì nù àrùn wọn ò kéré nọ́mbà o wọ́n pọ̀ débi wípé ilẹ̀ ọgbà wọn mọ́ gbogbo orí àpáta ọgbà wọn mọ́ bí wọ́n pọ̀ dé ìwà dúró ọdún wọ́n pọ̀ jọjọ torí ẹ̀ Ọlọ́run kò fìyà jẹ wọ́n kò pa wọ́n run àfìgbà tilẹ̀ kún fún wa kò sáyè kan àyàfi kọjá yìí pé wọ́n débẹ̀ ok ńgbà tó ti wá ṣẹlẹ̀ báwọn tí wọ́n ti pọ̀ jàrá báwọn ẹ̀yìn ìgbà náà ní parun adé yẹn ni pé wọn ò jẹ́ni tó kéré nọ́mbà tí wọ́n fi máa sọ pé hàn bàtà rí ta kéré ni wọ́n ti mọ̀ pé àlè gbára wa lè àlè sànú ara wa so ẹ pọ̀ dáadáa ó yá tí wọ́n bá la ẹnìkan kọ́ la. Ibn Abbas radiyallahu anhuma ó níye ọkùnrin tọ́lá pẹ̀lú Nuh alayhi salam nínú ọkọ̀ ojú omi rẹ̀ wọ́n jẹ́ ọgọ́rin ọkùnrin ọ̀kan nínú wọn ni Jurhum ọ̀kan nínú wọn ni Jurhum ìdí rẹ̀ náà sì ni.

Odùduwà ní jẹ́ ó lọ sí àwọn Yorùbá náà <laughs> kálukú sọ àwọn kanáàlì ń hmm? sí Haúsá àwọn kanáàlì ó báyìí níjọ sí kalẹ tó bá báwọn ẹni tí ń bẹ ojú etí lọ iye èdè tí ń bẹ ń bẹ kì í sẹgbẹ eighty bó wá ní dẹ́lígẹ̀tì tàwọn eléyìí wà nù ọkọ̀ jù nítorí ṣẹlẹ̀ ni pé àwọn ọmọ Nuh alayhi salam kan wà tí wọ́n bá wọkọ̀ jù omi nínú wọn ni Sam nínú wọn ni Ham nínú wọn ni Yafut. nínú wọn ni áárì àwọn mẹ́rin yẹn àwọn ọmọ ha tí wọ́n bá wọkọ̀ jọ mí àwọn ọmọ ha mẹ́rin yìí àtàrà wọn ni gbogbo èèyàn ti ń bẹ láyé dò ní tìṣẹ lẹ́yìn tó lọ ń pa gbogbo àwọn títẹ́lẹ̀ wọn nínú àwọn èèyàn ó sì nírú ran tó tara tí jáde. kẹ́bí sì wà nínú àwọn òwe ìtàn. àwọn lárúbáwá sam ni baba ńlá tiwọn látara sam ọmọ Nuh ni wọ́n ti jáde bí àwọn áfíríkà nkankan àwọn habasha wọn làwọn látara ham làwọn ti jáde. àárín wọn látara rẹ̀ làwọn Europe Europeans nkankan tó ju wọn dàbí ti mùsùlùm àti bẹ́ẹ̀ làwọn ti jáde so bí gbogbo yẹn ṣe jáde àmọ́ kèsì pé ẹnìkan bá ọkọ̀ ojú omi ń jẹ́ jòrò ṣùgbọ́n tó lọ sọ fún ni pé gbogbo nǹkan tó bá kó sínú ọkọ̀ ojú omi yìí o máa mú lápọ àti lábo ni lápọ àti lábo àtàrà abẹ ni gbogbo ẹ̀dá tó ti wá pọ̀ àwọn ẹranko gan lákọ lábo akọ kan abo kan akọ kan abo kan àti bẹ́ẹ̀ náà ni gbogbo wọn tó ti wá pọ̀ báyìí torí pé ńgbà yẹn wọ́n ní ìparun tó ṣẹlẹ̀ ńgbà yẹn ìparun ni fún gbogbo àgbáńlá yìí kò séèyàn míì ju àwọn èèyàn nú àyàn náà lọ ọlọ́run pa gbogbo wọn run kò wá kó ẹnìkan kán má lókè pẹ̀ ìdò àwọn ẹni tó wà nù ọkọ̀ ojú omi lọ tọkọ̀ ojú omi náà bá tẹ̀lé gbogbo èèyàn bá tán ayé bá dógùn yálà bá fẹ́ apá kálukú nù sọ nídìí pé àwọn ìgbà tán tó wá wà náà kọjú mẹ́ tètè bọ́ǹbù wọn bá a bá pọ̀ ju bá a sì pọ̀ yìí lọ tọ́lọ̀ máa pọ̀ ya kó ń fẹ́yọ̀ kún náà ni gbogbo wọn bá ṣe lè jẹba. eléyìí jẹ́ anabi nuhu alayhi salam lẹ́yìn tí anabi nuhu àti ṣe sùúrù fún wa tọ́pẹ́ ó ṣépè fún wọn ṣépè fún wa, ọ eléyìí kò sí fáwa wọn bá ṣe dáwà títí títí tí wọn bá gbọ́ tí wọn bá gbọ́ àní ṣépè àní ṣépè sòbí ọkọ ọkọ fún àwọn eléyìí lẹ́kọ̀ọ́ lọ síbò ni àwọn eléyìí lẹ́kọ̀ọ́ lọ síbò ni torí kéwà yìí sòjíṣẹ́ kan tọ́lọ́run rán pé àwọn eléyìí ni ojíṣẹ́ fún ẹni bọ́ọ̀dì tó bá ti rí sọ̀rọ̀ ọlọ́run fún bí ọba jíṣẹ́ nílùú kan tó máa sọ̀rọ̀ lọ fún wọn lùkàn tó máa láwọn ọ̀fẹ́ gbọ́ lọ sí lómi lọ sí lómi kò tí rògbò máa sọ ìkókó kọ òdodo ọba tó do ọba ọba fẹ́ gbọ́ òkìlẹ̀ pé àjáwà àjáwà náà fẹ́ gbọ́ ọ̀yọ́ ọ̀yọ́ náà ló wọn gbà ìbàdàn ìbàdàn ló wọn gbọ́ èkó èkó ló wọn gbọ́ kútọ́nù tó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so títí pẹ̀lú gọ́lọ́ ọ̀dọ́dọ̀ àwọn kan náà ni táwọn gbé wọ̀ láǹtí retí tó bó ṣe rí nu bí ọba ṣe ṣe ìpèpè sí dẹ́sìn ọlọ́run lọ́dọ̀ yorùbá tí yorùbá bá lóun ọ̀fẹ́ gbọ́ orí ọ̀dọ̀ haúsá haúsá náà bá lóun ọ̀gbọ́ lọ́dọ̀ ibo tí ibo náà bá lóun ọ̀gbọ́ lọ́sọ̀dọ̀ kanúrì kanúrì lóun ọ̀gbọ́ lọ́sọ̀dọ̀ àwọn ẹ bọ́jẹ́ pé àwọn wọn ti pè àwọn ta ló tún kù <laughs> so lọsọdọ yìí tó fẹ ó rí pa àwọn kan ìgbé wọn là ń retí náà bọlọ ń sì ṣe súnà gbèsè àyè torí pé nìsín wọ èyí sì ránṣẹ́ táàgbé àwọn èèyàn yìí náà lọ gbọ́dọ̀ dúkú láàrin wọn àfi tí wọn bá gbọ́ tí wọn bá sì gbọ́ láàrin wọn náà lọ wà rárá o torí ẹ o need láti waste energy rẹ pẹ̀lú àwọn èèyàn kan pé dáadáa ẹ̀ẹ́dà tó ti jẹ́ ìlú yín náà nu àwọn aráàlú yín náà lọ́ọ́ máa pè àwọn aráàlú yín apá létí tí wọ́n sì wà gbogbo bó ṣe ń pè wọn tó wọn láwọn ọgbà àwọn ọgbà kí làwọn fẹẹ fi ṣe nígbà tó ti pàṣípò jùrákà mẹ́jọ má wẹsì ẹnẹjì rẹ má ba ìmọ̀ rẹ lásìkò jẹ lọ bá àwọn míì tó fẹ́ gbọ́ ọba àwọn míì tó fẹ́ gbọ́ ìdí nu dẹ́bi rí i pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ma dáadáa wọ́n ń sá fún lù láyé ìsìn wà yìí kí ló dé nítorí bó ti rí pé lu òun ò ní tẹ́tí gbọ́ yọ lọ síbòmí ìdá ti fẹ́ gbọ́ yọ lọ síbòmí ìdá ti fẹ́ gbọ́ sọ nítorí pé kìí sì ránṣẹ́ Ọlọ́run lò dábàá pé àwọn ará àdúgbò gan la rán sí o ó sì gbọ́dọ̀ jókòó sáàrin wọn náà ní o ibẹ̀ náà ló kù sí o bàbá lé títí lọ jókòó sábùjá kọ ọmọ ṣe dáwà rẹ ń bẹ àbíkọ́ lọ jókòó sẹ́kọ̀ọ́ ọmọ ṣe dáwà rẹ ń kò sí tọ́ka ilé pẹ̀lú akọrí táwọn èèyàn ń bá kábíkíbi ọba tọ́lọ̀ ń sọ wọn fẹ́ gbọ́ finish wọn á gan sádùúgbò yín àwọn sọ pé kíni kíni ń sọ kíni ń wí wọn bá sìkò rẹ jẹ o tètè bá ẹsẹ rẹ sọ̀rọ̀ ìgbà tí wọn gbọ́ tiẹ̀ wọn á níta ló fà wọn lẹ̀ fún àfi wọn lẹ̀ fọlọ̀ àfi wọn lẹ̀ fọlọ̀ lówó ọlọ́run wa mẹ́nìkan náà wà síbi tí wọ́n ti kú òun tó yẹ pé àwọn èèyàn tẹ̀tí gbọ́ tiẹ̀ náà tọ́lọ́lọ́ yìí sọ bàkà àmọ́ tí wọ́n bá wá gan bẹ̀ wọn nígbà tó ń pè wọn tí wọn gbọ́ tó ń pè wọn tí wọn gbọ́ tó ń pè wọn tó ń gbọ́ ní tí ó padà ṣẹlẹ̀ ni pé àwọn àǹfààní tó lọ́n fún ọyún tó ẹgẹ́ lómi inú ṣe nígbà táwọn eléyìí ọ̀fẹ́ ṣe ọkàn kú táǹfààní táǹfààní ni nígbà táwọn ẹni tó wà láàrin wọn ọ̀fẹ́ àmọ́ tó bá ti shift ó rí i pé àwọn ẹlòmíì wọn fẹ́ gbọ́ so ọlọ́run tí wọ́n á mẹ́nìkan wá síbi tí wọ́n ti kú òun tó yẹ pé ọlọ́run ó nìkan ọmọ gbọ́ tiẹ̀ náà torí pé sìn ọlọ́n ibikíbi láyé àmúkátà ẹ̀ tí wọ́n máa ṣàlàyé rẹ̀. àwa need láti jọ gan sójú kan náà bí ṣe máa ń ṣẹlẹ̀ wọ́n ka kéwú ilé ka kéwú ilé ka kéwú ilé ka kéwú gbogbo yẹn wàá jọ gan sílùú kan náà. ẹ wàá ti di pé olùtajà ti pọ̀ olùrajà lọ nígbà olùtajà bá ti pọ̀ olùrajà lọ ìjọ máa ṣẹlẹ̀ yóò di kan sọ̀rọ̀ àwọn lọ sọ̀rọ̀ àwọn lẹ́sẹ̀ kí ló tó wí ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ pé sọkúsọ lọ sọ ni ìyẹn kí lẹ́gbẹ́ tí ọmọ kí ó ẹ̀ tí ọmọ kí níka yọba tó di pé wàhálà ṣẹlẹ̀ láàrin tiwọn. ìdínú táwọn ọmọ tó kẹ́kọ̀ọ́ bá ti pọ̀ àpọ̀jù nílùú kan ẹ wá bí tí gbogbo wọn fọ̀n ká lọ torí pé àwọn ìlú kan wà láyé tí wọn ò rẹ́ nìkan ru wọn. a gbọ́dọ̀ gan síbi kan náà bí kẹ́ lọ gan sílẹ̀ haúsá nìsín gbogbo yẹn sá sọ pé bẹ́ẹ̀ náà ni wọ́n ti ka kí ó kún ibẹ̀ wọ́n ti ka kí ó kún ilẹ̀ yorùbá tí wọ́n ti kà á kún kọ́ sí ọ̀yẹ́ káwọn òsín lọ. káwọn kan náà tún wá lẹ̀ yorùbá wọ́n á ṣàlàyé ẹ̀sìn ọlọ́run nílẹ̀ haúsá bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ ọlọ́run mọ́sálásí yìí ò ní gbá yẹn sọ àmọ́ àgbọ̀dọ̀ wọlé yìí nítorí pé èèyàn díẹ̀ tó bá gbọ́ ń bì náà tí ó bá ti ń sọ náà rárá kí ni wọ́n bá máa gbọ́ ebi dáadáa ká náà wọ́n máa ṣe so ẹwọ́ yẹn díẹ̀ tó bá gbọ́ náà fi khair orí wa bẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run pẹ̀lú ògbó ọlọ́run ọjọ́ kan náà ń bọ̀ nù gbèsè ayé yìí tọ́jú pé làwọn ilẹ̀ yorùbá náà àyò ní gbèrò mà torí pé gbogbo dáadáa bí ṣe máa tàn kánú àmọ́ kì í sí ká lọ gan tí gbogbo yẹn á lọ gan sílùú kan gbogbo yẹn lọ gan ságbọ̀nbì kan tẹ́bá gbé àwọn tá lọ́mọ tó mọ̀ nípa kìtàbù sunna láwọn ilẹ̀ haúsá mi pẹ̀lú ògbó ọlọ́run tẹ́bá kó bọ́ọ̀sì ẹgbẹ̀rún lẹ̀ yóò sì kùn àwọn yóò tún sẹ́kù ok àwọn ìlúmi wà tí wọn ò lẹ́nìkankan tí ó ṣàlàyé rẹ̀ fún ẹ fọ́nká ẹ fọ́nká ẹ jẹ́ káwọn èèyàn náà róye ẹ jẹ́ kó wọ́n rí mà lẹ́yìn náà àwọn anábì ọlọ́run àwọn yìí sọ pé àwọn yìí sọ pé ìgboro làwọn fẹ́ gbé àwọn fẹ́ gbóko nítorí kí ẹ̀yin ti mà ike ìgboro yẹn ọjà máa tètè tà mbẹ̀ ìgboro ọjà máa tètè tà mbẹ̀ ṣùgbọ́n èyàn tètè rí ìlapa ṣe ń bẹ̀ ẹni tó lapa lára rẹ̀ ń gbòòrò kọ̀kọ̀ gbọ̀tí wọ́n lè wá jókòó kó wọn máa gbọ́ ọ ṣùgbọ́n ọ̀rọ̀ tó ń sọ ọ́ lè má lapa lára wọn so ìdí tí dáwà ìsìlámíyà fi lọ síwájú oníkó gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ka kí ó tí wọ́n sì mọ̀ dáadáa wọ́n ìfẹ́ lọ jókòó síbi tí kìí ṣe olúùlú ìpínlẹ̀ oníkàlùkù fẹ́ lọ sí capital state kó jókòó nítorí pé nbẹ̀ ń súnmọ́ kó ráǹfààní kan lọ́dọ̀ ìjọba ó súnmọ́ kó ráǹfààní kan lọ́dọ̀ olówó súnmọ́ kó kíní kan lọ́dọ̀ kíní kan àwọn tí bá sì ń bá sọ̀rọ̀ nbẹ̀ yẹn àbí òye wọn làwọn elite. àwọn tó bá wá síbi kan náà kí àbí òye wa so ó mú kí ìfàsẹ́yìn kọ́ bá dá àwọn ìsìlámì yẹn. ìgbà tó sì jẹ́ pé àwọn tí èsè mùsùlùmí ibi tí ẹ̀yin ń sá fún gan làwọn lọ bẹ̀ wọ́n sẹ́tù sí torí pé tó bá ráwọn èèyàn mú bẹ̀ wọ́n wọ́n dájú pé o ti rí èèyàn so àdáwà ìsìlámì yàyẹn bùkátà ká ronú jinlẹ̀ dáadáa ká sì jẹ́ kó afárabalẹ̀ dáadáa ń bùkátà kó jẹ́ pé every corner bíi tẹ̀ ń sá fún yìí lẹ́ lọ gbé. nísìn aláwọn ìlú níbí báyìí tó jẹ́ pé téèyàn bá lè ṣe sọ láti lẹ́yìn ìmáàmù kan bẹ́ẹ̀ ẹnìkan kan ò ní sọ fún ọ tó fi tún ṣe kódà ìwọ tó ọmọ gíw kankan kò sẹ́ni tó pè wọ́n sẹ́sìn islam tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n gán fi islam lẹ̀ jojúmọ́ ni gbogbo àwọn tí ń ka kíw náà nínú gbòòrò ń bì kò yẹ kí wọ́n jókòó kábì tó bá ti kọ́ tán ẹni tí ó lọ sí pọ́ńtìlá àbí pọ́ńtìlá ẹni tí ó lọ sí ẹlẹ́mùyẹ́ ẹni tí ọ̀dẹ́gun ó tì wọ́n ti ránṣẹ́ sí abógundé ẹni tí wọ́n ti sí gbogbo àwọn àlùbáwọn wọ́n nídìí ẹni tí ó fọ́nà àwọn àmọ́ kálukú ń plan pé àkẹ́ni ah, ibi tá a wà yìí ká manage ni ẹ̀tún wa ni ká tún máa àbí òye wa kíní ká tó ewúre wọ́n bùkátà torí pé mẹ́ta ní sàlàyé ẹ̀sìn fún wọn lẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ rí i pé àwọn èèyàn míì níbi tí wọ́n wà la hawla wala quwwata illa billah kódà ẹ sì islam dáàmà tẹ́ bá rí bí wọ́n ṣe ṣe tẹ́ pé wọn ò mọ ibi tó kọjú sí. Si ambọ̀sibọ̀sì ibi tó kọ́yìn sí so ambukata so bí dáwà ìsìlámì àti ọba tàn ká ẹ̀yìn àtàwa náà ẹ̀yìn àtàwa náà ṣùgbọ́n o a gbọ́dọ̀ ra àwọn ọmọ tí wọ́n fara wọn kalẹ̀ fún àwọn fẹ́ kẹ́kọ̀ọ́ torí pé àwa èsì kí wọ́n pọ̀ sí ọ lórí ọkọ̀ ni ẹni tí ó wà lọ ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn gbọ́dọ̀ ti mánà ẹni wọ́n ń bóyín wípé ẹ̀mẹ̀sìn ẹ̀gọ̀ ẹ̀ lajú ẹ̀ ṣé kíni kíni wọn fẹ́ fi lajú lajú kíni sí àníkẹ́ ẹ̀ mọ̀ ń pẹ̀sìn ọlọ ẹni tó bá ti mọ̀ ń pẹ̀sìn ọlọ à orí tí ó sà àwọn èèyàn ti pọ̀ jù láwọn àdúgbò àdúgbò náà wà lù tó yẹ pé la hawla wala quwwata illa billah kọ̀dájú kí wọ́n róye islam bẹ̀ jamaasi sọ fún wọn nípa islam wọ́n sọ fún àwọn sí islam náà sẹ́wọ̀n kí ni ìsìn àdúgbò kọ̀ọ̀kan pẹ̀lú bẹ́ẹ̀ lẹ̀sìn ó sì tàn ká o kò sáwọn anábì ọlọ́run mọ́ kò sáwọn aránṣẹ́ ọlọ́run ọba mọ́ àwọn ẹni tó bá kọ́ nípa ẹ̀sìn wọn gbọ́dọ̀ sáhùn rẹ̀ ẹ gbọ́dọ̀ sáhùn tẹ́ ẹ mọ fáwọn èèyàn àwọn kan wà tó jẹ́ pé àáké làwọn àwọn ń wó Islam ẹ̀yin ẹ gbìyànjú láti jẹ́ ẹni tó jẹ́ pé yọ́ọ́ máa máa lé Islam gbàtírù ẹ bá ti wà Islam ọ̀tàn kànáà látara ń tàn ká nípa tó ṣẹlẹ̀ sáwọn anábì ọlọ́run èèyàn sì wà train ń tá a fẹ́ o kìí ṣe ń tọrọ ọrùn àfi kọ́ lọ́ọ́ jẹ ọ̀rọ̀ ẹ̀hẹ́n tá a bá wá pè tẹ́nìkan ọ̀bá gbọ́kọ́ gbà wọ́n máa wa kú oríire àwa a ti bọ́ okùn lọ́rùn tiwa àwa gba ìsan ńlá lọ́dọ̀ ọlọ́run wa man ahsanu qawlan. ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ọlọ́run ní kò sẹ́ni tó rẹwà lọ́rọ̀ bí ẹni tí ń pè yàn lọ sí díẹ̀ sìn ọlọ́ tí ò wá gbàgbé ara rẹ̀ tó náà ṣe rere tó sì ń sọ pé ìmìjọ́ kan náà àwọn mùsùlùmí kò sẹ́ni tó rọ̀ rẹ̀ dáa tó ti torí ẹ̀ kìí ṣe dandan pé ní táwọn wí kí wọ́n gbọ́ kí wọ́n gbà ọlọ́run ní jẹ́yàn ọgbọ́ kó gbà ṣùgbọ́n tiwa ni káwọ́ sùn àwọn àmà bára wa wí lórí pé sẹ́ǹsì ń wí fáwọn yìí níta àmà bára wa wí nù ìsìnkú láti tó sẹ́ǹsì ń wí sí wọ́n gbọ́ sí wọ́n gbà á ọwọ́ ọlọ́ọ̀lẹ́ lẹ́yìn wa ọwọ́ ọlọ́ọ̀lẹ́ ìwọ̀n ebúyàn ike hàn ah, láti tó sẹ́ǹsì láti dáhùn ẹ̀yàn mélòó lọ́gbọ́ àà ah, ah. ọlọ́ọ̀ni kò bí léèrè ìdí tí wọ́n fi gbọ́ wọ́n gbà ṣùgbọ́n tiwa ni pé àṣàlàyé àlàyé yìí òun náà là ń bùkátà ká máa ṣe níbikíbi tálàyé bá ti pọ̀ ọlọ́ọ̀ máa ń rọ àwọn èèyàn wọ́n máa gbéra wọn jáde wá gbọ́ wọn máa gbéra wọn jáde wá gbọ́ a lè gbé ká ṣèbàjẹ́ ọmọ ṣèbàjẹ́ ṣùgbọ́n ìtẹ́fẹ́ ṣe rere èyí ti rí tẹ̀yìn ká ọ gbéra ẹ̀yin náà ṣe dáadáa torí pé dáadáa tẹ́yìn máa ń ṣe ẹ̀sìn ọlọ́run máa lọ wájú kọ́ lọ́mọ bá kó túbọ̀ mú ìlọsíwájú bẹ́ẹ̀ sìn lẹ́yìn tí anabi nù wá ọlọ́run wá ń sọ fún wa nípa anabi Hud alayhi àwọn èèyàn tí anabi Hud àwọn là ń pè ní Aad àwọn Aad àádáwa àwọn làwọn èèyàn anabi Hud alayhi salam ìgbà tí anabi Hud náà tó dọ́dọ̀ àwọn èèyàn tiẹ̀ náà tiẹ̀ náà mọ̀ ìyàtọ̀ títí anabi Nuh alayhi salam bákan náà ló náà sọ fáwọn èèyàn rẹ̀ pé ya qawmi i'budullaha ma lakum min ilahin ghayruh ẹ̀yin èèyàn mi ẹ máa sin Allah lónìí kan ẹ má fi kankan sorogún pẹ̀lú rẹ̀ torí pé ẹ lọ́lọ́ míì tá a jọ́sìn fún lódodo tó yàtọ̀ sí Allah ẹ rí i pé ìpè àwọn anábì ọlọ́yún kí ni tẹ́ bá wù dáadáa la ilaha illallah níta ń pè yín lọ sídìí rẹ̀ ya qawmi ibudullah ma lakum min ilahin ghayruh òun gangan ni la ilaha illallah ọlọ́ọ̀nì kan ní ká ẹ máa sìn ẹ lọ́lọ́run míì tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí bẹ́ẹ̀ náà ni Hud sọ fún wa ó túmọ̀ sí pé gbogbo anábì ọlọ́run iṣẹ́ kan náà lọ́lọ́run fi rán wọn wa laqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut gbogbo ìjọ kọ̀ọ̀kan láti rán ìránṣẹ́ kan sí o iṣẹ́ tó sì wá jẹ́ tí kálukú jẹ́ fáwọn èèyàn rẹ̀ òun náà ní pé ẹ máa sin ọlọ́run ọba lónìí kan ẹ sì jìnnà sí ìjọsìn fáwọn òòṣà anabi Hud alayhi salam lẹ́yìn tó pè wọ́n lọ sí dìísẹ́ yìí tọ́lọ̀ ń fi ràn ó ní afala tattaqu ìsẹ́yìn ìsẹ́yìn tẹ̀ máa páyọ̀ lọ ẹ páyà rẹ̀ kẹ́ máa sìn lọ nìkan nítorí pé ọlọ́run báyìí ló níyà lọ́dọ̀ ọlọ́run yìí ló níyà lọ́dọ̀ ìyà tí gbogbo wa ń bẹ̀rù ìyà yìí sì tó sọ́ra fún kọ́lọ́ wa lẹ́nu ìyà ẹ bẹ̀rù rẹ̀ o ẹ ṣọ́ra fún ìyà tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ o ẹ̀yin náà gbàgbọ́ kí gbogbo ọjọ́ pọ̀ nídìí àǹsìn lọ. qala al-mala'u alladhina kafaru min qawmihi àwọn abẹnú gan tí wọ́n jẹ́ kèfèrí nínú àwọn èèyàn anabi Hud alayhi salam àwọn tí wọ́n jẹ́ aṣíwájú nínú àwọn kèfèrí wọn wọ́n ní inna lanaraka fi safaha sórí ìwọ Hud alayhi salam à ń rí ọ pé inú ìjókòónú là ń ti rí ọ òpónú o ẹgbẹ́ anabi Nuh alayhi salam àwọn sọ fún kó ṣìnà àwọn èèyàn ti Hud wọn ló pònú ni subhanallah yẹn ni kí tí ìbá sì pò pònú yíwọ máa sọ fún ruwa yíkọ àlọ́lọ́ mi tẹ́yẹ ká jọ́sìn fún àyàfi Allah ẹ Allah ò nìkan láàmà sí tí kò sí ẹlòmí tá a lè sí dájúdájú àwa ń rí i pé òpònú inú inú pípònú lọ wà pẹ̀lú pípè tó ń pè wá pé ká yé sin àwọn òòṣà wa náwọn òòṣà tó jẹ́ pé àwọn ní jáwọn ọbẹ̀ náwọn òòṣà tí ń pèsè fáwọn náwọn òòṣà tí ń jọ́ dáa fáwọn wọn á ní káwọn máa sin allahu ló nìkan bẹ́ẹ̀ náà ni gbogbo kèfèrí máa ń ṣe ìyàlẹ́nu nígbà tó bá ní kún sí ọlọ́run ló nìkan ṣebí bẹ́ẹ̀ náà ni àwọn kòfàrù Quraysh gbàtà ní káwọn náà sí ọlọ́run ló nìkan wọ́n ní aja'ala al-alihata ilahan wahida inna hadha la shay'un 'ajab ṣé muhammadu fẹ́ sọ àwọn ọlọ́run ni a nǹkan ìyàlẹ́nu lélẹ́yìí ká pa gbogbo sàdí nǹkan ìyàlẹ́nu lélẹ́yìí ó dá wọn lóhùn gẹ́gẹ́ bí ìṣe àwọn ànábì ọlọ qala ya qaumi laysa bi safaha ó lẹ́yìn ẹ̀yà mi torí kò sí kórìíra wọ́n ń pè wọ́n wọ́n fẹ́ kún sórí rẹ ni ìponú ò sí lọ́rọ̀ tèmi o èmi ìsẹ́ni tó ponú o walakinni rasulun min rabbil alamin ṣùgbọ́n tí mo jẹ́ ní ìránṣẹ́ kan o láti ọ̀dọ̀ ọlọ́run ti gbogbo àgbáńlá yìí níta ìrorò mi ìṣe tèmi o òdodo ni mo mú wá fún yín látọ̀dọ̀ ọlọ́run tó rán mi ọlọ́run yìí náà lọ́dẹ̀ mi lọ́dẹ̀ yìí náà tó bá yẹ kí wọ́n bá mọ́nú rò wọ́n yẹ kó kọ́ yẹ kí wọ́n jẹ́ kọ́rọ̀ yóò ju bẹ́ẹ̀ lọ tí wọ́n fi sọ pé àwọn gbọ́ lọ́wọ́n bá gbọ́. uballighukum risalati rabbi èmi náà ń jẹ́ iṣẹ́ ọlọ́run ọba fún yín ni àwọn iṣẹ́ tó lọ́n fi rán mi ni mò ń jẹ́ fún yín wa ana lakum nasihun amin èmi jẹ́ sí rí ìkìlọ̀kìlọ̀ tọ́jú ẹni tí a lè fọkànbalẹ̀ sí ni o ìyẹn ṣe ẹni tí ó jàǹbá yẹn o ẹni tó yẹ kẹ́ ẹ fọkànbalẹ̀ sí ni mi o mi è so ń jàǹbá o nínú àwọn àròyìn àwọn ànábì ọlọ́run wọ́n máa ń jí sí ọlọ́run wọ́n máa ń sọ òdodo fáwọn èèyàn wọn wọ́n sì jẹ́ ẹni ìfọkàntán. Hud irú ọ̀rọ̀ tí Nuh alayhi sọ lóun náà sọ ó ní awa ajibtum an ja'akum dhikrun min rabbikum ṣé tí ń yẹ̀yìn náà lẹ́nu òun náà ní pé ńgbà tí ṣe ọlọ́run ọ̀ abayín ọ̀dọ̀ ẹnìkan nínú yín náà lọ́gbà wá ọkùnrin kan nínú yín ọ̀dọ̀ rẹ̀ lágbà ránṣẹ́ sí torí kó lè bá wa ṣe kìlọ̀ fún yín ṣé tí ń yẹ̀yìn lẹ́nu wadhkuru idh ja'alakum khulafa'a min ba'di ẹ má gbàgbé o nígbà tó lọ́wọ́ bá ṣe yín láròlé ìdẹ̀ra tó ṣe fún yín látàrí ṣíṣe yín lárólé lẹ́yìn àwọn èèyàn anábì Nuh síbẹ̀ yìí gan-an náà àwọn àrọ́mọdọ́mọ Nuh àlẹ́ ti wá ẹ̀ rántí tọ́sẹ̀lẹ̀ sáwọn èèyàn ṣáájú kọ́nà ó tó sẹ́ wọn kù sórí àwọn tó bá Nuh àwọn kọjú omi ẹ dúpẹ́ fọlọ́n kọ́nà wọn bá ṣe yín lẹ́ni tó gbọ́ nípa àtàn àwọn ẹni tó síwájú tọ́lọ̀ ń parun lórí ẹbọ yìí kẹ́yìn náà wọ́n bá parun ẹ̀sìn lọ́hùn ẹ má pè mí ló kúrọ kẹ ẹ má bàa parun torí ẹ sẹbẹyìn lọ́lọ́run fi sàrólé lẹ́yìn àwọn èèyàn anabi nuh alayhi salam ẹ̀yin ló kùtà lórí ilẹ̀ mu wa zadakum fil khalqi basta sẹbọlọ wọn bá lẹ́yìn kún nínú bó ti ṣe dá yín ó sì ẹ̀yin lẹ́yìn gbọngbọnrán gbígbọngbọnrán ti yín ju tàwọn èèyàn anabi nuh alayhi gbígbọngbọnrán yín ju tàwọn èèyàn yòókù lọ ṣùgbọ́n ẹ má jẹ́ kí gbígbọ́n gbọ́nra yín ọkàn jẹ́ gbígbọ́n gbọ́nra lásán táyà ní fi ṣe tọ́lọ̀ fàkùrù àlẹ́ ọ̀wọ́ ẹ̀ torí náà ẹ máa rántí àwọn àdẹ̀rọ ọlọ́run tó ṣe fún yín o àwọn àdẹ̀rà tó ṣe fún yín rántí rẹ̀ o la'allakum tuflihun kẹ́lẹ́ bá jẹ́ni tí yóò sórí rẹ̀ kí lèèyàn tó fẹ́ sọ tó dáa ju léyìí lọ fáwọn aláìgbọ́rọ̀ ìwọ́n aláìgbọ́rọ̀ ńkọ́ kò ní torí rẹ̀ kọ́ gbọ́ kó gbà kò ní torí rẹ̀ kọ́ gbọ́ kó sì làákàyè ọ̀rọ̀ yìí kò fi kankan yàtọ̀ sí ìtàwọn èèyàn anábì Nuha sọ fún anábì Nuha irú rẹ̀ náà ni ọ̀rọ̀ àgọ́ náà wọ́n tún gbé kọ́ wọ́n gbọ́n dojú rẹ̀ kọ́ anábì Hud alayhi salam èsì tí Hud náà sì fọ̀ kò yàtọ̀ sí rètá nàbì nù hà fọ tí ọlọ́run bá ní kó àwọn ànábì rẹ̀ lẹ́pọ̀ bí wọ́n ti ṣe báwọn èèyàn lò ṣùgbọ́n kàkà káwọn náà gbọ́ kí wọ́n gbà báwọn náà ti ṣe ṣe nu wọn ni qalu ajitana lina'buda Allaha wahda ṣé n tó gbà lérò nípa wa bá wa ká lè máa sin lọ́n lónìí kan wa nadharu ma kana ya'budu aba'ana káwá ti torí ọ̀rọ̀ tiẹ̀ káfí táwọn bàbá wa ń sìn ká pa wọn ti àbí. wa nadhara ma kana ya'budu aba'una ká ti torí tiẹ̀ káfí táwọn bàbá wa ń sìn káfí wọn sílẹ̀ fa'tina bima ta'iduna in kunta minas sadiqin ìlérí ìyàtọ̀ oníyọ̀ jẹ́ wá tá a bá kọ̀ láti gba tiẹ̀ ní kò mú wa ló bá gbọ́dọ̀ dòdò bá ní ọ. àwọn kèfèrí tó láàmì láaka nínú kèfèrí nù pé ìyá la ń fẹ́ báyìí káti ẹ̀yẹ gbọ́rọ̀ lẹ́nu lọ́dọ̀ ara wa bí à ń gba kọ́ọ̀pù ṣáì ìyá tó ní ọ̀jẹ̀ wa mú wa wáá gbọ́dọ̀ bá ní o tọ́ báyìí làwọn èèyàn yóò báyìí làwọn èèyàn yóò nasaya koko nàkí o wọn ní yàrá àwọn o ẹ bá wọn kò fárú kúrẹ́ṣì náà ti wọn ni allahumma in kana hadha huwa alhaqqu min indi lọ́wọ́ kúránì tá nàbì muhammad sallallahu alayhi wa sallam mú wáyé islam tó ló mú wáyé ọba jòdòdò tó tọ̀ lọ́wọ́ ọlọ́wọ́n bá wa fa amtar alayna hijaratan minas sama à ń fẹ́ kọ́ rọ̀jò òkúta lé wa lórí láti sàmà ńgbà tá a ti pè ní rọ̀m rọ̀jò òkúta lé lórí káfí lè mọ̀ kó dòdò ni ẹ dákun tó wá rọ̀jò òkúta lé yín lórí ṣé ńgbà tẹ́ bá kú tán lẹ́ẹ̀ mọ̀ kó dòdò ni. tọ́ awittina bi adabin alim tó kutọ tó bá sì rọ̀jò kúta lé wa lórí ìyà tó lé koko ìyà títa ni ti roni à ń retí ẹ ṣùgbọ́n àkèbèrè ti ṣe rí nù. báyìí nabi Hud alayhi salam oni qad waqa'a alaykum min rabbikum rijsun wa ghadab látàrí ọ̀rọ̀ tẹ́ sọ yìí o látàrí ọ̀rọ̀ tẹ́ sọ yìí o ọdájú ìbínú ọjà tìyín látọ̀dọ̀ Ọlọ́run aburú àti ìbínú yóò jẹ tìyín látọ̀dọ̀ Ọlọ́run atujadilunani fi asma'in sammaytumuha antum wa aba'ukum ẹ fẹ́ máa bá mi ṣe fáńfà lórí àwọn òòṣà tẹ́ wọ̀nyí tẹ́ sọ lórúkọ tẹ́gbẹ́yìn àtàwọn bàbá yín lẹ sọ wọ́n lórúkọ lẹ́nfín bá mi jiyàn tẹ́ ń pé kí yóò dé àbí ma nazzalallahu biha min sultan tó ṣe pé ọlọ́run ọba kọ́ lọ sọ fún yín pé kẹ́ ẹ sọ wọ́n ló kọ́ ọlọ́run ò sì sọ fún yín pé kẹ́ ẹ máa sìn wọ́n fantadiru ẹ máa retí o inni ma'akum minal muntadirin èmi náà ń bẹ pẹ̀lú yín ẹ jẹ́ àjọ máa retí o. ìyá ń bọ̀ ẹ máa retí ẹ fojú sọ́nà ìyá dé anabi anabi hudu ti o ti ha ma wọn o ti ṣèlérí ìyà fún wọn lẹ́yìn rẹ̀ nìyá dé o ìyá dé atẹ́gùn burúkú èsì atẹ́gùn ọlọ́wọ́n bá pa wọ́n run ọlọ́wọ́n bá pa wọ́n run àwọn èèyàn anabi hudu àwọn àádáwa ọlọ́wọ́n fi burúkú atẹ́gùn tí ń fẹ́ ìdí burúkú tí ń súfè ìsúfè parun ọlọ́run fi pa gbogbo wọn rún kálukú sinmi ọlọ́run ọba ńgbà tí ìdí burúkú ìdé ti ń jà ọlọ́run ní fa anjaynahu walladhina ma'a Allah nabi Hud àtàwọn ẹni tí ń bẹ pẹ̀lú rẹ̀ ò tí wọ́n gbàgbọ́ minna ìkẹ́kànlá tọ̀dọ̀ àwọn ọlọ́run la làwọn o. وقطعنا دابر الذين كذبوا دابر الذين كذبوا بآياتنا Ọlọ́run ni àwa já ètí àwọn ẹni tó ṣe pé wọ́n ń pe ayọ̀ Ọlọ́run ọba nírọ́ àjàlájà dànù wa ma kanu mu'minin fún ètí ẹ̀sìn mọ́mí. báyìí Ọlọ́run pa àwọn èèyàn anábì Hud rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣáájú pa àwọn èèyàn anábì nù hà rẹ̀ ìwọ náà tó wá ṣe kèfèrí lónìí tó tẹ̀bà títí ó múra sí ìwọ náà lọ mọ̀ yín pé òòjọ́ agbára ọlọ́run lọ ọlọ́run bá ṣe tán láti mú ọ tó ẹ ló kù bí ìgbà tó ṣe lé ayé ni ronú àdá lónìí kó tó dọ̀la gba ìsìláàmù lónìí kó tó dàbámà wọ́n tó jẹ́ mùsùlùmí wọ́n fi ìsìláàmù rẹ̀ tayò wọ́n fi gba má fi islam rẹ tayò má fi gba sàrà ọ̀pọ̀lọpọ̀ ti fi islam rẹ gba sàrà wọ́n lọ gba sàrà fi islam lẹ̀ wọ́n lè má ṣe wọ́n bá fi islam lẹ̀ a'udhu billahi minash shaitanir rajim má fi islam rẹ gba pààrọ̀ mójútó dáadáa èyí tó ń ṣe láì dá bídí àtọ̀ ọ̀rọ̀ agbálẹ̀ pọ̀ wọ́n sì ń kìlọ̀ fún ọ lójoojúmọ́ olóòní gbọ́ òní gbà sọmọ kó jìjì ní kú wọlé mú yẹn wọn jẹ ọjọ pé ńgbà tí kú bá wá dé tán lọmọ á pé ah ìbá ṣe pé mo mọ ni torí ìbá ṣe pé mo mọ ni kò wúlò mọ́ torí ẹ ìtàn la gbọ́ yìí látọ̀dọ̀ Ọlọ́run ọba tọrọ rẹ̀ jódodo ọba tí kìí kúrọ ẹjọ àtàrà rẹ̀ káfí kẹ́kọ̀ọ́ nínú tọ́lọ̀ tó sọ fún wa nínú súra mi nígbà tó ṣẹlẹ̀ láàrin anabi Hud aleyhi salam àtàwọn èèyàn rẹ̀ òní pé wọ́n sọ fún wọn ní kó má sí fún àwọn apá kan nínú àwọn òòṣà wọn lọ́fọwọ́ aburú bọ̀ kó má sí fún àwọn lọ́ọ́ da orí rẹ̀ tó fi ń sọ katakata tá à ń sọ pé òponú tó olóòponú torí bí ọba bá jẹ́wọ́ pé ti ń sọ ọ́nù kábọ̀ wọn kábọ̀ ọbẹ̀ wọn kó wọ́n mú ọwọ́ aburúkú lára rẹ̀ anabi Hud alayhi salam wa sọ pé à àwọn òòṣà yẹn àbí ńlá ètò wọn fẹ́ kó yé yín ni pé àtẹ̀yìn àtàwọn òsáyìn ẹ péjọ sápá kan kẹ ẹ wáá jọ dètè sí mi lápapọ̀ ẹ má lọ mi lára o lónìí ni ẹ má jẹ́ ọ̀dọ̀ la èmi bọ́ lọ́wọ́ bá dúró fáwọn awùtá ní ògbórí inú gbogbo wa sosi dájú wa inna jundana lahumul ghalibun àwọn ọmọ ogun Ọlọ́run àwọn náà ní ògbórí subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka. ṣe ẹ̀tìkáàfù yẹn wọ́n sì dánilẹ́kọ̀ọ́ ń bẹ̀ tọ́lẹ́tọ̀ sí kọ́ máa kópa nínú gbígbọ́ rẹ̀ inṣàlá tó bá ń tẹ́tí gbọ́ lórúkọ pé òun fi òun gbọ́ láti ṣèrántí ọlọ́run kò sí wàhálà torí kò sí bó ṣe lè ṣera rẹ̀ tó bá àwọn mọ́ṣáláṣí tó máa ń ṣe dánilẹ́kọ̀ọ́ ń bẹ̀ kò sáà ní múra rẹ̀ jáde kọ́ ń salaam. náà. wọ́n gbé sódò náà fi fún ní káàní tó máa Musa ah, àmọ́ ti lọ jù ní ìsìn sọ pé wọ́n gbé sódò náà fi sọ ní Musa kò ló kọ́ mi ṣé wọn náà ló kọ́ mi jù Sa'id náà òbí kálukú ló máa ń sọ ló kọ́ mi. kí wọ́n á Musa tó fi jẹ́ kí sọ Musa ẹ̀yàn pé Musa ìṣèdè lába àmọ̀túmọ̀ kí la fẹ́ fi sí kí la fẹ́ fi kọ́dà tá a bá mọ̀túmọ̀ kí fi torí pé mi gbogbo ń jọ kàn lẹ́mọ̀ wádìí kí la fẹ́ fi sí tọ́lọ́mù bá mọ̀ pé dájọ́ kan rọ̀ mọ́ ká rẹ̀ bẹ́ẹ̀ náà nínú wa kí la fẹ́ fi túmọ̀ kọ́ rẹ̀ sí alánàbì nù là ń finish náà. aleykum salaam. anabi ti. lẹ́yìn onídìí béèrè a ti sọ pé àwọn tó kù pẹ̀lú rẹ̀ náà kọjú omi àwọn náà ṣẹ́ gbogbo àtàkùn torí wọn sọ pé anabi nuhu alayhi salam ó ní baba ńlá kejì fún gbogbo ọmọ yẹn anabi adam ní baba ńlá alákọ̀ọ́kọ́ anabi nuhu ní baba ńlá ẹlẹ́kejì torí pé ńgbà tó lọ ń pa gbogbo èèyàn rún àwọn ọmọ nuhu ara wọn làwọn èèyàn tó ti ṣẹ̀ torí anabi nuhu ó baba ńlá kejì. èèyàn lè fi. bẹ́ẹ̀ni tó bá yẹ pé ọ̀sàlùwàlá nù wẹ̀ jánábà rẹ̀ o sì so lẹ́yìn ìgbà tó ọ̀sàlùwàlá ọ̀fọ́ kan bẹ̀rẹ̀ ọ̀sàlùwàlá yẹn sì sọ̀lá tì. mọ́tò ọ̀bá sàlùwàlá nínú wẹ̀ rẹ̀ o sì fẹ́ ṣe sọ̀lá tì. ó rí pé láti bẹ̀rẹ̀ wẹ̀ yẹn títí dé parí rẹ̀ o so. látìgbà tó sì ti tábà tó ń bá wẹ̀rẹ̀ lọ kọ́ padà fọwọ́ kan abẹ́rẹ́ wá fi omi wàá fi wàá fa símú rẹ̀ wàá yọ ọnu rẹ̀ na fa símú rẹ̀ wàá tún fi rẹ̀ fi ṣe náà. tí ọmọ kú tí. àtọ kò níyọjọ níyọjọ pé ńgbà tọmọ rẹ kú ìjọ mélòó ló lè fi jókòó lé kò níyọjọ àmọ́ Islam sọ ni pé tẹ́nìkan bá kú fóbìnrin yẹn sì sọkọ rẹ iye ìgbà tó lè fi pa ogeti torí pé àmọ́ fọkọ iye ìgbà tó lè fi pa ogeti káyipọ̀ ọmọ rẹ̀ ló kú ọjọ́ mẹ́ta òní fi so káyipọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ló kú àbúrò rẹ̀ ìyá rẹ̀ bàbá rẹ̀ ọmọdé wa kọ́kọ́ ló kú yọ pọ̀ géètì fóṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá mọ́ jáde kọ̀ jáde lẹ́yìn ìgbà tó ọmọ rẹ̀ kú bàbá jáde lọ́la sí wàhálà bàbá sì má jáde wàhálà wa ti lóúnjẹ tí ó jẹ ìsìláàmù gánà kọ́lọ́ sàṣọ kọ́kọ́ mọ́ lọ sí àjàpá kọ́ mọ́ bẹ́ẹ̀ lọ́kọ́ àríkùn sọ ibi náà la ti sọ ibi náà la ti sọ nígbà má ti sọ ètò náà.